ẹkú lè wà. ọkọ mi kó àtàrọ ṣáájẹ wá. ọpẹ́ ní fọlọ báwo lè yàn. a dúpẹ́ fún ọlọ́run kò rẹ́ra àmọ́ kàn jẹ́ pé ẹ̀yìn tó ń ro mí yẹn á ah, ó yọ mí lẹ́nu gan lénìí. ẹ̀yìn èjì mm. ṣé kò ṣe pé ẹ̀tún ìlé ni. àwárí ah. púpọ̀ lénìí àwọn tí wọ́n kó wa lọ ṣiṣẹ́ lénìí wọ́n ti ẹ̀ dry wọ́n láàánú wa lójú níbi adé níjì bíbá iná ti já wa ibẹ̀ la gbá títí látòrí dọ́mìlábìjì dé adékúnlé. adéníjì sí adékúnlé. mami lẹ́yìn sọ pé kò jìnnà. Ah, mami èmi tí mo jẹ́ ọmọ ìkéré tí egungun mi ṣìṣe gan mi ì lè rìn ibẹ̀ láàrin one hour ká mẹ́jọ sọ pé èyí tẹ dàgbà báwo lè fẹ́ rìn mami ibẹ̀ ti jìnnà jù. kí ni one hour kò jìn kò kúkú jìnnà ìṣẹ́jú mélòó ni kò pẹ́ ọ̀rọ̀ má mi ẹjọ́ ẹ má ṣe ra yín léṣe fún mi ẹ̀yin ò lè máa sọ fún mi pé ẹ̀mí iṣẹ́ ó gùn ju ẹ̀mí èèyàn lọ ìwọ ah, yẹ kẹ máa ṣe díẹ̀ díẹ̀ tó yọ lọ́run. wo ọkọ mi ọkọ mi jẹ́ a máa dúpẹ́ ọlọ́run sọ pé kòkípò tá a bá wà láyé ká máa dúpẹ́ fún wọn ọlọ́run ni ṣó níbi táwa ti rìn ta ti ń gbálẹ̀ síbí èmi lẹ́sẹ̀ méjèèjì tí mo fi rìn tí mo fi ń gbálẹ̀ ibẹ̀ la ti rí èèyàn kan ẹ̀dá ọlọ́run kan tí ọlọ́run dá tó jẹ́ pé igbá ìyà ló fi ń wọ́ kò ní ẹsẹ̀ méjèèjì báwa ṣe ń gbálẹ̀ lọ òun wọ́ tẹ̀lé wa kúrukú báwa ṣe ń gbálẹ̀ lọ òun wọ́ tẹ̀lé wa kúrukú àjọ tàkúrọ̀sọ títí a fi dé ẹyẹ Adékúnlé ni ìyẹn wá ń kọ́ ṣe bẹ́ẹ̀ dẹ́ ọlọ́run ṣe bẹ́ẹ̀ dẹ́ ọlọ́run kan nìyẹn náà. èèyàn ẹlẹ́ran abíta méjì báyìí hmm. wọ́n fi àyàwọ̀ láàrin Adéníjì sádékúnlé. bẹ́ẹ̀ ni. Ah, mami ọ̀rọ̀ wa tọpẹ́ ó ṣe déédéé ọpẹ́ báyìí ni. alhamdulilayi. ah mami ẹ wo àbúrò nìkan yìí o. àmín. gbogbo wàhálà tẹ́ ẹ ṣe ọlọ́run ò ní jẹ́ kó já sásán. àmín. nífà rẹ ló gbà. àmín àmín àmín. àmín àmín àmín. n tí mo fẹ́ kó máa sọ náà nìyẹn àdúrà ni kó jẹ́ ká máa gbà tó bá pẹ́ tó bá yẹ ọlọ́run á gbàdúrà wa. Ah, ṣé ọlọ́run ga ọ àyà tó mi là ń tá ń bẹ sọ̀rọ̀ wàá máa ṣẹ́jú pẹ̀ wàá máa ṣẹ́jú pẹ̀ wàá máa ṣẹ́jú pẹ̀ àánú ẹ ṣe mí tára ẹ náà ni mò sọ fún ẹ àwọn ọkùnrin tó wà ń ta ń bẹ̀ yẹn nígbà tí wọ́n bá ti jẹ gbogbo adùn tó yẹ kó o kó lọ lé ọkọ ẹni tó fẹ́ wá dájọ́ ṣu tó fẹ́ mú gbáwá tó fẹ́ máa wò wá nígbà tó ń bá máa fi débẹ̀ kò ní kú nǹkan wọn á ti lo kòkòrò fo nǹkan tí mò ń sọ fún ẹ ní pé sórí i love you you are pretty you are pretty you are pretty tọkùnrin máa ń sọ yẹn ìgbà míì wọ́n fẹ́ fi gbá obìnrin ni kò ṣe pé bóyáwó náà ló fáì tàbí wọn ìlú ẹ̀rí irọ́ ni wọ́n pa níbi tí wọ́n ń lọ ni wọ́n fẹ́ dé tí wọ́n bá dẹ̀ ti débẹ̀ báyìí wọ́n máa juwọ́ ni ma ẹ̀rín kí ló rin <laughs> ẹ̀rín kí ló rin ṣé torí pọ́lọ́ ọkọ̀ báwọn ṣé màṣẹ pọ́lọ́ ọkọ̀ ẹgbẹ́ ẹ̀gbọ́n mi tó wà bẹ́ẹ̀ tó jẹ kó jọ ìkọ́ ah. ẹ ṣé ò ti ní máa bá wọn káàkiri máa bá wọn káàkiri kó dẹ̀ máa wà búrú ẹ̀ kó kó máa ṣọ́. dadi ẹ káàárọ̀ sá. dadi ẹ káàárọ̀ sá. ṣé lọ fún mi. fún sá. ọmọ rẹ ṣe. Ah, wẹ̀rẹ̀ náà mọ̀ pé àṣà mi ń pẹ́ lóko bẹ́ẹ̀ ìyá yín ni kẹ́ ẹ bèrè lọ́wọ́ ẹ̀. Ah, kí ni mo ṣe. yọ̀rọ̀ ni mò ń pa ni yes na as at six thirty ní ti jí báyìí pé ah, àwọn ọmọdé máa padà sukùl mi kó jẹ́ kí n lọ tied up sọ bóyá lè láwọn pátá fẹ́ sọ kò gbà kí n bọ́yẹ̀ lórí bẹ́ẹ̀ aago méje lu mẹ́jọ lu mẹ́sàn-án lu nine thirty òun wá sáyé dìde gìrìdìdì ó tún sáré wọnú bedroom ṣáájú mi. náà mo ti bẹ́ẹ̀ rojọ́ yìí. náà èmi sọ ọ́ fún wọn sin ni àwọn lè máa mọ̀ tẹ́tẹ́ mọ́tò aṣọ mo ní ah, ìyá yìí àgbà ti dé. jẹ́ kí n ra máa kẹ́ ẹ lò àwọn ọmọ kéèké tán wà ń ta yẹn kò fi wọ́n sílẹ̀ kó jẹ́ kán jẹ ayé orí wọn. dáàdi ọmọ kékeré àbọ̀ fẹ́ ṣọ́kú mọ́ ìyàwó lójú ni. àkúrò lè tó bẹ́ẹ̀. ẹ fẹ́ gbọ́ ọmọ yín kiri ẹ fẹ́ fọmọ yín kiri sínú ilé lẹ́yìn mọ́ mi dáàdi ẹ má try it please. o ní lè try jákujáku ọmọ kékeré. wọn ò ní wá bá ẹ ń lè. àṣé o ní intention àti ṣe nǹkan kan síta tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni àkọ́mọ́ ah, lọ jẹ́ pé à ń sọ níbi inú òun wo ni o ó nígbà tó ìfọ́n fún wa bá mi lé kó tún sọ o. mọ́mí wọn bá yín ṣeré ni ah. dadi. Ah, ayé ìjẹsán á sọ pé nìkan eh, sì torípa jẹ́ mùsùlùmí la ṣe ń fẹ́ ìyàwó tó pàdé ọkàn kírísítẹ̀n náà fẹ́ there is nothing bad in anyway dadi ẹ̀yin láti ń expect látara ọ̀kẹ́ wá set àkàlẹ̀ máa lọ. by now ó yẹ kẹ́ ti relax. three hundred lè lè. <laughs> 500, we expect to win. Ah. Are you with yourself? Ṣé lè di below any? ẹni? Ó gbàgbé postel to wà. Èmi ni mo gba ibẹ̀ fún mo dẹ̀ mọ ẹ tí mò ń Then with the calculation of things tó pé ẹ mo fara hand out mo fẹ́ ṣe gba mo bẹ calculate gbogbo kódà kò bí ó máa bọ́ sí hundred thousand naira. Mo fẹ́ start two hundred thousand naira lórí fún ẹ. Is that not enough? you know what when next ẹ bá ti vacate when you're going back to school i give you hundred thousand naira. ah and that's what i mean. ẹ má ṣe bẹ́ẹ̀. dadi ẹ má bínú dadi ẹ má bínú. no kò kàn wọ́n tiẹ̀. dadi ẹ má ṣe bẹ́ẹ̀. Ah. ẹ ṣe wa ẹ ṣe olóhùn abilẹ̀sìn. God will give you big big big big money. Eh, big money so that you can get more money. o oh, ṣe my dear that's why i love you. yes yes yes. yes. yes. It's all right, it's all right, it's all right. It's all right. Èmi náà máa check make sure you call. Big money, more money. Thank you, sir. We are ready. All right, ẹ jẹ́ kí n sìn. Dad, and about ọmọ kékeré, dad, ẹ máa. Gbọ́ dá ẹjọ́ di ẹ̀ṣẹ̀ rẹ̀ ni wọ́n. Ó dájú ẹ̀ṣẹ̀ rẹ̀ ni wọ́n. Wọ́n I'm going to kò it. bẹ́ẹ̀. Èdè ògbọ́dọ̀ mi lọ́kàn náà. Hello, hello, hello, no say the word wọ́n bí ire yẹn. Láti alẹ́ àná ni mo ti wà lórí kéèsì yẹn láti aago mẹ́jọ àná títí di aago mẹ́sàn I'm going to kékeré it. down here. I'll see you later. Kí ló ṣẹlẹ̀? Very boyfriend. I need it. But school la dágbére ilé pa ń lọ. Ó ṣe wá jẹ́ pé mo fẹ́ bọ́lẹ̀ lọ́nà. Wá tẹ̀sí dé school náà kan tó máa lọ ibi tó bá fẹ́ lọ. Mi sọ pé mi ò lọ school. Mo kàn fẹ́ rí boyfriend mi. Màá dé bá ẹ later. Mm-hmm. Èmi ń sọ mi fún ẹ o. Èmi ń sọ tèmi fún ẹ o. Tó bá wù ẹ́ kó gbọ́. Tó bá wù ẹ́ kó má gbọ́. Ara ẹ̀ ló wà. Tèmi náà ló ń bá mi lọ yìí. Ṣé wà lára yìí? mo máa rí ẹ tí bá ti dé skin máa lọ. ṣé lóòótọ́ rẹ mi? Ah, mélòó ló fẹ́ sọ̀rọ̀ tí ó fẹ́ máa parọ́? màá ṣe eré ọ̀rẹ́ mi àwọn tí ń wáyé school ti close for now àwọn aṣèfàjì pa ni. Eh? ọ̀rọ̀ pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ bá làwà ọkọ̀ tó fọ́ ẹni pé ṣọlá àwọn tó fẹ́ lọ sùn lẹ́kọ̀ọ́ máa lọ sùn nígbà tó bá padà sí tọ́nà wọ́n fi wa náà lọ́mọ padà wá ṣẹ́ wa at the end kíláàkì náà ló máa wá ṣe. ṣé ibi ṣe wà ní ní láti kàwé tó lówó. òun bọ́tọ́ ń pè wá ní eh, drive ọmọ mi ṣe wà máa já pa ikọ́ kẹrù wọlé kí ní ìtagun. màmá wọn dáàbà ilé. That's a way of doing just fruit. Yeah, that's what I want. Mm. Thank you very much, my dear. Yeah. Yeah, lèmi náà ṣe lè fi yín lẹ̀ ṣe ọkọ mi yes I'm fine and happy birthday in advance. <laughs> again. again èmi náà mo tún rántí. Mm. good. lọ́dọọdún ni. I have to say it like happy birthday in advance for you to know that it is actually your birthday. Okay. Mo mo appreciate it. O mọ̀ pé nǹkan tá à ń ropọ̀. Mm. Tí yín náà ni. Èèyàn níròyìn lé adóhùn fẹ́ ro nǹkan míì. Bàbáì àtẹnudọ́ rẹ̀. Elédè kí la ṣe? Ah, ah, ṣé bóun náà rí? Yàtọ̀ sí pé bóyá àbí pupa ètò dúdú ní gan irọ́. <laughs> That's blackmailing. Mo blackmailing. I'm saying the truth anyways. ohun tó lọ yàn fún mi lè mi appreciate. oh thank you darling. thank you my dear. thank you. ọ̀dọ̀ lọ́ọ̀yà tẹ̀sán pé fẹ́ lọ lẹ́nu ẹ lẹ́ fẹ́ lọ adjust àwọn nǹkan kan nínú àwọn document yìí. yeah I've been there i been there day before yesterday. okay. tí n bá lọ bẹ̀rẹ̀ ni mo kàn lọ sáyẹn lásán ni àti kọ̀ọ̀kúrò níta bẹ́ẹ̀ ṣe. ẹ̀ẹ́. ọjọ́ lọ jókòó ara yẹn sẹ́ni kan ló wà tó lè dẹ̀ láwọn ṣá. olúwa ṣeun náà i believe you. ẹ̀mí gbogbo ni kò gbàdúrà fún mi. àmì lágbára mm. Ọlọ́run ẹ̀mí àṣepúpọ̀ ọdún láyé nínú ọlá nínú ìdẹ̀ra pẹ̀lú àlàáfíà èmi tí mo fẹ́ ẹbẹ̀ mí ẹ̀ ṣe thirty something máa bẹ́ẹ̀ ṣe forty to fifty lágbára Ọlọ́run máa bá ń ṣe ọ́nà. ọjà ìṣirò ẹ ìṣirò bàtà àti ìdọ́gbọ́n mọ́ ọ. Ah. <laughs> That's why I love you. Mm. Màmí, ẹ kú lé ma. Ah, ọkọ mi. Ewì lẹ́ ń ṣe bẹ́ẹ̀. Mo tún lè gbọ̀sẹ̀ yẹn ṣe ni. Ẹ ah, wò màmí, ọ̀rọ̀ wa ti já sọ pé o. Ìdùnnú ti ṣubú láyọ̀ fún wa màmí. Màmí, mo ti rí iṣẹ́. O ti ríṣẹ́? Bẹ́ẹ̀ni. Ah, Ọlọ́run ṣé o, mo dúpẹ́, mo dúpẹ́, mo dúpẹ́, mo dúpẹ́, mo dúpẹ́. Màmí kò ṣe kéré, iṣẹ́ olówó ńlá tó gbówó ńlá ńlá dání ni. Bẹ́ẹ̀ni ma, bẹ́ẹ̀ni ma. Màmí, ẹ̀kọ́ tó wà amaze mi jù bẹ́ẹ̀ ni pé ó ní five thousand ọmọ fún wa pàdé. Eh. five five thousand lójoojúmọ́ ah ọlọ́run yìí dúpẹ́ alihamudulilayi alihamudulilayi alihamudulilayi ah. rabi alamin ìdúpẹ́ ẹlẹ́dàá. mami eh? kókó kan ló wá bẹ̀yìn ajá jẹ́ báyọ̀. kọ́kọ́rọ́ kan bẹ́ẹ̀ ni ma kọ́kọ́rọ́ orí ìwé kí ló tún ti pọ̀. ẹ ọ gbé wá kọ́ndíṣọ̀n kan ni o. irú kọ́ndíṣọ̀n mi. ṣé kọ́ndíṣọ̀n náà ò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ. Eh, màá bá yín lọ ṣebí kí wọ́n lọ ṣe àbọ̀ ọmọ kí ló wà lè tó yẹn ẹ ṣùgbọ́n ìgbà wo gangan ló máa bọ́ sí. àárọ̀ lánìí àárọ̀ lánìí ẹ máa tètè lọ ni kódà òun máa tètè jí òun máa ti lọ síbẹ̀ torí ó sọ pé àwọn pọ̀ táwọn fẹ́ wá síbẹ̀ kó lè ti lọ gbàyè tẹ́ ẹ bá ti tán nìkan bíi thirty nine ẹ̀ lọ bá. nǹkan kékeré nìyẹn torí first thing láàárọ̀ làtí bá ti jí báyìí tí mo ti wẹ̀ kódà ọ̀kadà tó máa gbé mi lọ mo máa ṣáàtà èdè bẹ́ẹ̀ ni. ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́ ojú mi ti yẹn náà rà láàánú ẹ mo ní kí sáré wá sọ fún yín. kò jù bẹ́ẹ̀ lọ wò máa jí débẹ̀ láàárọ̀ ọ̀la fásfàs ni. Ah, ah. ẹ mà ṣe ń ah, ẹ tún wá dára yín láàmú wá bí èmi ló yẹ kí n wá dúpẹ́ lọ́wọ́ yín ẹ mo dúpẹ́ ọlọ́wọ́ àwọn wọn pọ̀. ẹ wo ẹ má dúpẹ́ kankan máma èmi ò lọ mi ìlọ́bi ọkọ. kí ló dé ó ti ẹkẹ ọmọ yẹn ti wà bẹ́ẹ̀ látàárọ̀ kí ló ṣẹlẹ̀. ee ṣé kí wọ́n lọ ṣe bàbá ọmọ tí mi ti yẹ lé iṣẹ́ ìyá ọmọ náà wò kí wọ́n lọ ṣe bàbá ẹ̀ kò pọ́síbù. nítorí pé ẹ fẹ́ ṣoore fọmọ mi ẹ fẹ́ bá mi ní àjọṣepọ̀ bàbá kàfáyà ah! ayé mi o wò ó torí nǹkan tí mò ń bẹ̀ sọ yìí tó bá gbà fún mi lẹ́ẹ̀kan tí n bá ti ṣe máa wò lẹ́sẹ̀kẹsẹ̀ sí eré mo ti lọ bọ́mọ yẹn lọ́hùn. àbí àbí kí ló ń sọ̀rọ̀ báyìí ẹ gbà mí ẹ gbà mí kí ló ń sọ̀rọ̀ báyìí ẹ gbà mí. nínú pàlàpàlà yìí. ẹ kò rí kú ta. Badmus Badmus tó wà láyé tó ti kú ó wá jẹ́ kí ọpọlọ kó máa ṣègìrì sí mi lára ó wá ṣe o. ìyá máa jẹ mí o. mami dáàdi mi kọ́. tó gbórí lájọ tó ti gbọ́jú èmi ìgangan ni màá sọ fún ẹ àti èmi àti ra bẹ́ẹ̀ tá a wà ní kékeré tá a fẹ́ra wa ìyà yìí pọ̀ bẹ́ẹ̀ lóòótọ́ tí ó sì kankan àmọ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àdúrà wíìdì ìdè bàbá ẹ̀ ní owó lọ́wọ́ àwa náà wà nínú ọlá. kí ni bàbá ẹ lówó fún tọ́ni nígbà bẹ́ẹ̀ ṣe lọ́ọ́ fẹ́yàwó mi nìyẹn ní gbogbo ìgbà yẹn wọn ẹ̀ṣẹ̀ díẹ̀ sọ́wọ́ ọmọ òkókó ni ó wá di pé tí n bá gbé gbá mi ò mọ̀ gbé mọ́ tí n bá gbá wọ̀ mi mọ̀ gbé mọ́ ó wá di èpo ẹ̀gúsí tí wọn kì í jí rí lọ́dọ̀ bàbá ẹ̀ bí bàbá ẹ̀ ṣe lé mi síta nìyẹn o mo wá wà bí tí mo wà mo wá rò yí pé á ah, nǹkan tèmi àti bàbá ẹjọ jíṣẹ́ tájọ jìyà tá a fi kó jọ ṣé ẹni ẹlẹ́ni ló máa máa jèrè mi ni n bá tún padà sílé bí bàbá ẹ ṣe pàṣẹ fáwọn gẹ̀ẹ́tì bá lóde ẹpẹ wọn gbọ́dọ̀ jẹ́ kí n wọlé bó ṣe lé mi jáde nìyẹn o láti gbẹ̀yẹ ìdí nìyẹn tí mo ṣe sọ fún ẹ pé bàbá ẹ ti ṣaláìsí. fi kan kàkan lọ́wọ́ mi ò bá kí n máa mi nù. ìwọ lọ́ba tí ń ṣọ́ ẹ̀dá. bá mi bo òróró túra sí ibi tó ń ta mí lẹ́sẹ̀. máa ń fi kan gbà kan lọ́hùn mi ò mọ́ mo gbóbi tí n bá ti kọ̀ sí ibà. ọpẹ́ mọ́tò mi ti dé orí ilé ìlú ìṣìwà ni kí ló ṣẹlẹ̀. bóyá kí wọ́n lọ fọ ara mi ò já fáfá lé ní kò tiẹ̀ yé mi kí ń ṣẹlẹ̀ bí èmi mò ń fọ mọ́tò ni bóyá mọ́tò ló ń fọ ẹ̀ ní kò tiẹ̀ yé mi mo ṣàkọ̀ mọ́ bóyá mò ń fọ bákan bákan ṣá. mi gba kò yí ẹ wo mo ti fọ méje láàárọ̀ èyí tí mo ti dé orí ìkejì tó ṣe wà náà ló ṣe wà yìí kí ló ṣẹlẹ̀ náà. má yà pàrọ̀ fún ẹ ṣé kò sú ọ ni ṣé ìwọ orí nǹkan tèmi ń rò ó rí a máa fọ bí wọ́n fún wa ní one thousand five two hundred naira pé ní títí wá ń bẹ̀ ọjọ́ lèèyàn fẹ́ gbé nǹkan ìṣe nínú iṣẹ́ téèyàn ń ṣe yìí. ọkọ ẹni Ọlọ́run ò mórí wọ́n fún ẹ two fifty lórí mọ́tò kan ṣé díẹ̀ ò tó ní nǹkan ní nǹkan èlò nìkan fún ẹ one four. ṣe fifty naira pé tó gorí two hundred yẹn òun lówó ńlá lójú ti tiẹ̀ ọjọ́ lèèyàn fẹ́ fi yẹn kọ́lé àbí èèyàn fẹ́ ralẹ̀ àbí èèyàn fẹ́ gun mọ́tò ti tiẹ̀. irú èmi bẹ́ẹ̀ mi ṣe wà yẹn sìn mo lè fọ méje one four tí bá fọ tiẹ̀ yìí mọ́ tó fẹ́ fọ́ a di one six fifty tí bá mú ìta láyé tó wọlé yẹn sìn ó di one eight fifty ẹyọ kan ló kù tó wá di pé two B. gbogbo bukata mi ti bíà ah, ó di bíà for the day tó bá dọ́dọ̀ ya gànà báyìí tí mo ti pa láyé mo ò tẹ́yìn láti pè wọ́n sọ ni mo jẹ́rìí báyìí ń jókòó báyìí máa wọlé lẹ́yìn mi ni tó bá di gba tọ́kí tó ti gba goat meat one four ó gbọ́ oríjì mo gbẹ́ ara ló mọ́ mi ilẹ̀ ọ̀la ti mọ kí ló kàn mí àkànlá wà. wọn náà ọdún sọ orí pé ìwọ owó ní plan tèmi ṣe ni mo ti tèmi wà nbẹ ìwà táwọn sọ ní ilẹ̀ ẹ̀ máa mọ tí gbogbo gbà ṣé tèmi bá gbowó yẹn sí ọ̀dọ̀ mo ti tèmi lèmi lọ a máa fi ṣe nǹkan kìlá jẹun lé àwọ̀ òkè. ìwọ ìwọ tí mo mọ ìwọ á kì í tó bá tó gbẹjọ náà wàá sì fi wẹ́ múrí náà ni wàá wẹ́ múrí wàá wẹ́ fifteen onírà ló ń pè lóṣìṣẹ́ domestic staff. abánigbélé abániwakọ̀ mi ò domestic staff. Who wants you to come here? ta ló ní kó wá bí. dadi torí ọlọ́run sá mo ní kí wá bẹ̀yìn ni sá ló bá jẹ́ mọ́mì mi ló ṣẹ̀yìn ẹjọ́ ẹ dáríjì wọn sá ó dẹ̀ jẹ́ èmi ọmọ yín náà ni ẹ foríjì mi sá ìyà jẹ wá gan sá ìṣẹ́ wà múlẹ̀ báyìí ni tá bá jẹun tàárọ̀ wàhálà la máa fi lé tọ̀sán àtàlẹ́ mu sá ẹ ṣàánú wa sá. nǹkan kan tiẹ̀ ló ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí sá mo rí iṣẹ́ kan ni iṣẹ́ yẹn dẹ̀ gbé owó ńláńlá dání sá five thousand naira lọ́nà mo wá fún mi pàdé sá èyí tí mo ṣe tẹ́lẹ̀ two two hundred naira ni sá wọ́n dẹ̀ ní ká pe bàbá wa wá wípé bàbá wa ló máa dúró fún wa gẹ́gẹ́ bí gàáńtọ̀ ni mo ṣe ní kí wá bẹ̀yìn sá ẹjọ́ sá help life ni sá. ìjọ mọ̀ọ́kan ni mo fẹ́ sọ fún ẹ tó bá ṣe pé ìyá ẹ bá mọ̀ ẹ́ pé èmi ni bàbá ẹ màmá ẹ ò ní hu ìwà tó hù èmi ò dínà ẹ pé mi kọ́ ni mo bí ẹ o do you understand mi ò mọ̀ bóyá màmá ẹ sọ fún ẹ ohun tó ṣẹlẹ̀ láàrin mi pẹ̀lú ẹ sọ fún ẹ tó bá délé kó lọ bèrè lọ màmá ẹ mo dẹ̀ ti búra nílé ayé mi pé nǹkan tó ní ṣe láàrin èmi àti ìyá àbọ̀mọ tó gbé fún mi kò tún wáyé mọ́ gbà bẹ́ẹ̀ lókè tí èèyàn bá gbádùn ìyá olúwa ò ní gbádùn ọmọ láyéláyé do you understand ṣebí igbá kékeré ni ìyá ẹ fi gbé ẹbọ wọnú lèmi ń jọ sí náà ṣé kí tún àlá òwò kó máa wáyé báyìí kó tún àfipà kátà ńlá kó tún fi rán ẹ pé kó máa gbóògùn bọ̀ ń bí mi ní jẹ́ kẹ́nìkan sọ ẹ̀mí gígùn di kúkúrú fún mi ọpẹ́ jáde kúrò níbí báyìí i don't want to see you o ò mọ̀pá jẹ́ nìyẹn o ò mọ̀ àbí go and ask her. Get out. I never come back again. Okay, sir. Ìwọ lọ́ba tí ń ibi tó ń ta mí lẹ́sẹ̀. Máa ń fi kan gbà kan lọ́hùn mi ọlọ́hùn o. Gbogbo ibi tí ń bá hmm. kọsẹ̀ bá bá tún ṣe o. Badmus pè mí lájẹ. bẹ́ẹ̀ni ó pè mí lájẹ. ó dáa o èmi ò kì í ṣe àjẹ́ o àbí nǹkan tí Badmus bá lọ́wọ́ mi gbà tó wà ní kékeré tí ààrẹ ò yá bóyá yẹn ló ṣe ń pè mí lájẹ. èmi mo sọ fún wọn náà pé kó má lọ síbẹ̀ àbí mi sọ fún ẹ tọ́ ni pé ní kí n má lọ bẹ́ẹ̀ àmọ́ ojú mi ò lè gbà kí n mọ̀ pé bàbá tó gbé mi lọ́mọ ó wà láyé ó tún lówó lọ́wọ́ ìyá wa ń jà wá báyìí ojú mi ò lè gbà mo lè tún kíkọ̀ fún tíráyà ni wọ́n lè gbà wá padà. kúrú kò sí gbọ́ ó ṣe é. eléyìí tí mo ti gbàgbé tí mi ò sọ fún ẹ ọpẹ́ wá sí báyìí. ọpẹ́ ọpẹ́ wá bí. ọpẹ́ olóró òkú mo sọ. ok sorry ọpẹ́ mama ọpẹ́. Mm. Ah owó ló máa ń pa ẹ o mo sọ fún ẹ lọ́sọ́ra ẹ o. Ah, bọ́tí báwo lọ́pẹ́ ṣe mọ bí kí ló wáá ṣe. questions tó béèrè lọ́ọ̀mì yẹn ni èmi náà béèrè lọ́wọ́ ẹ̀. ọmọ wa pè mí nílé wọn ní ẹnìkan ń mí jà nígbà tí màá dẹ́cha ló bá di òun màá ń lọ́wọ́ ẹ̀pẹ̀ta ló ní pé kó wá bí ta lójú ìbí báyìí fún ó náà kọ́ ni pé kóun wá bẹ̀ mí pé bóyá gbèsè tó kí màmá òun lè ṣe àbí bóyá òbóhùn lòún ṣẹ̀ mí kí n jọ kí n forí jáwọn tẹnu òun rí iṣẹ́ sí àwọn eré àbí kan wọn náà máa san iye kan fún òun this and that ṣàṣọ lọ́tún ló sì ṣàgbọ́n ẹ̀wọ̀n ni well mi ìdínà ẹ̀ pé mi kọ́ ni mo bí ẹ lọ́mọ ọ̀hún ṣùgbọ́n njó béèrè lọ́wọ́ màmá ẹ̀ rí pé kí ló fàjà láàárín ẹ̀yin àti bàbá mi. ó lóun ò béèrè tí ó bá délé kó béèrè lọ́wọ́ ìyá nǹkan tí mo mọ̀ láyé ni pé ìjọ tí ìyá ẹ̀ ti ṣèmí lẹ́yẹ̀ tó ṣẹ̀ lèmi náà dẹ̀ ti sọ níwájú ọlọ́run bàbá yìí pé gbogbo ohun tó ní í ṣe ní lọ́kọláya àbí kí kankan pa èmi àti ìyá ẹ̀ pọ̀ àtọmọ tó bí ó ti dópin nítorí tí èèyàn bá gbádùn ìyá bí láì ilẹ̀ síláwà ẹni ò lè gbádùn ọmọ. mo ti sọ mind mi fún and I took my decision. Ah, kò yẹ kó le tó yẹn ah, ẹ bá ti má ṣe bẹ́ẹ̀ yẹn rárá lọ́mọ tẹ́ ẹ̀ mọ́ ohun tó gbé wá bí kó tó dìpọ̀ wá wá wá káàkiri kó tó débí ah, ọlọ́run ló mọ gbó obi tó gbà débí báyìí pàápàá ó tún wáá rí iye tọ́ nìyẹn ẹ ti ẹ̀ béèrè pé kí ló wá fún ẹ gbọ́ tẹnu ẹ̀ ládùúgbò ìyàtọ̀ ọmọ yẹn jẹ débí ẹ̀ tún gbọ́ tẹnu ẹ̀ ẹ wá ní pé kó máa lọ that was your decision mo kò dá bẹ́ẹ̀ náà náà kò dáa ìgbà tó yẹ pé ìgbà tó ń bọ̀ mú yẹ ẹ lẹ́yìn ẹ bá má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn sí bóyá lẹ fún lọ́wọ́ mọ́tò pàápàá. you know what àwọn Yorùbá wọn máa ń sọ àwọn ọ̀rọ̀ kan tí mo dẹ̀ mọ̀ pé láti ibà lọ dé Amẹ́ríkà bó ṣe rí nìyẹn pé báyìí ni mo ṣe fẹ́ ṣe nǹkan mi kò lè yí padà èmi ti sọ nǹkan tí èmi fẹ́ mo ti sọ fún tí n bá gba ọmọ láàyè kó máa wá síbí definitely ìyá ẹ̀ máa padà mọ bí ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ sí kí ni tendency pé kò lè padà tún repeat itself. No. mi ì dẹ̀ fẹ́ tó máa da ẹnu lè mi rú mi ì yún ẹ̀mí kúkú láyé mi màmá tó mi is above. 85 years old Kotoko. so èèyàn ìwà ní sọ ẹ̀mí gúngùn di kúkúrú fún mi mi lọ́ọ́ máa fi gbá ẹ̀yà sí wọn hmm. do you understand. síbẹ̀síbẹ̀ ẹ bá ti máa ṣe bẹ́ẹ̀ adé ń sọ̀rọ̀ ọmọ tẹ̀bí nígbà tí ò ń ṣe pé bóyá ara ọmọ ò yín rárá ah, ẹ kò lè dédé sọ pé eh, you taking your decision like that ọmọ tẹ́ ẹ̀ mú un tó ń bá bọ̀ tẹ bá tiẹ̀ wá wò pé bóyá kì í ẹ fẹ́ bá sọ̀rọ̀ ẹ pè mí tẹ bá pè mí mi á tọ́jú ẹ̀ á jẹun tó bá wá wà òkè tí ò bá tiẹ̀ lè bá yín sọ̀rọ̀ á relate gbogbo ohun tó bá fẹ́ sọ á relate ẹ̀fẹ́ mi èmi á dẹ̀ mọ bí ṣe máa gbé kalẹ̀ fẹ́yìn á dẹ̀ fún lówó mọ́tò á dẹ̀ máa lọ kó gbé yẹ èdè bíbá yín náà ẹ lé ọmọ yẹn dànù irú nǹkan tí ò dalẹ̀ èmi fìpẹ́ ìṣe kò dá rárá. do I tell you pé mi bèrè pé kí ni problem tó ní. Hmm? ṣùgbọ́n nǹkan tí mi fẹ́ sọ mo ti sọ madam ẹ bọ́ sí kitchen ká prepare oúnjẹ tèmi fún mi. torí ilé tó wo òye mo dárúkọ pẹ́ mi lẹ́ẹ̀kan sọ tí mo pẹ́ tí mo ń san pẹ́ ṣọ̀kò ó mọ bó ti gbójú sí. mo lọ pẹ́ gẹ́fẹ̀ mi. gẹ́fẹ̀ lẹ́wọ̀ ni ẹ̀ wo wo wo bó ṣe mi ti ẹ̀ ráyè lásìkò yìí rárá. wò wá bí. kí ìwọ kò jẹ mí ní owó oṣù mẹ́fà ó ti ń di oṣù mẹ́fà kó wọ́n máa fèní dèní fọlá dọ́là fún mi ẹ́ tó fún mi lówó mi ṣé ìwọ ò mọ̀ pé owó tí mò ń gbà lọ́wọ́ ẹ lówó léyìí òun mo fi ń jẹyàn òun ni mo fi ń survive òun mo fi ń jẹ́ my landlord tó ń pè mí kiri tí wọ́n wá jẹ mí lówó tó fún mi lówó yẹn tí ìṣerówó yẹn gbà lọ́wọ́ ẹ̀ sì ṣé o mọ̀ pé anything lè ṣẹlẹ̀ sí mi. bàbá nǹkan aburú ní ṣẹlẹ̀ sí yín lágbára ọlọ́run ẹ èmi náà ń dùn kí lè rówó yín sọ fún yín mo wá fún yín ní ọ̀sẹ̀ tó ń bọ̀ kọ́sẹ̀ tó ń bọ̀ tó parí ní agbára ọlọ́run màá wá fún yín lówó yín. ọ̀sẹ̀ tó ń bọ̀ ègé. bẹ́ẹ̀ni. ṣó mọ̀ pé tó ṣe máa ń dá ọjọ́ nìyẹn ní gbogbo ìgbà tó kì í mú lè ríṣẹ́ o wá dá ọ̀sẹ̀ tó ń bọ̀ wò jẹ́ ń sọ fún ẹ màá fún ẹ di ọ̀sẹ̀ tó ń bọ̀ lóòótọ́ bẹ́ẹ̀ tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ tí ìbá ti rí owó mi gbà ẹni hmm, tìǹú lè ṣẹlẹ̀ o nǹkan tó lérò ló lè ṣẹlẹ̀ o. nǹkan aburú ò ní ṣẹlẹ̀ kò ní kọjọ́ ọ̀sẹ̀ tó ń bọ̀. ṣé òun mọ ètò ìta símẹ́ǹtì ni jẹ́ kó dọ̀sẹ̀ tó ń bọ̀ kí n má ro owó mi gbà. my landlord ẹ sà. ṣé nǹkan ò ṣiṣẹ́ ta ń láńlọ́ọ̀dù ẹ lẹ́yìn onígbèsè burúkú yìí kí màmá ẹ jẹ mí lówó oṣù mẹ́fà kó má lè san fún mi kó má fè ní dénì dọ́là wá gbọ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ ló dá kò yá bá màmá ẹ̀ sọ̀rọ̀ kò sọ òbí fún mi ọ̀hún ẹ̀ sì nǹkan tá ìlérò àṣẹlẹ̀ sí i lẹ́yìn onígbèsè burúkú bá màmá ẹ̀ sọ̀rọ̀ sọ fún màmá ẹ̀ kó sanwó mi fún mi ni o tí ò bá ti sanwó mi nǹkan tí máa fi ń rọ kò ní dẹ kò ní dẹ yín lọ́rùn rubbish. kí ló máa ṣe sọ́dọ̀ bàbá láńlọ́dún báyìí. Mami, ṣe nígbàgbọ́? Mo nígbàgbọ́. Èmi mọ̀ pé Ọlọ́run tó ń ṣe oúnjẹ kò tí ì kó nídìí ààwẹ̀. Ṣèbí òun ló ṣe tẹ́lẹ̀ fún wa. kò ní délé náà dá wa. Mo nígbàgbọ́ pé ta bá ń ṣàdúrà, á gbàdúrà wa. Mami ẹ ká gbà mí. Ọgbọ́n ẹ̀mí, Sadé ní Ishak. Ẹ ká mo ní wọn àpèlè lóko yẹn mo sẹ kí ló ń jẹ ṣáàkì wọn àpèlè yẹn mo sẹ. kí ló dé o wá wọlé kí ló ṣẹlẹ̀. mo ní kí n dúró sí ìbàyìí mi pé kí mọ́ mi wà nílé mo kàn wọ́n sáyé excuse mi pé kí n dọ́dọ̀ yín mi rẹ̀ kí tún máa lọ wọlé kí tún máa pẹ́ mi sá. kí ló dé ṣé kò lè kí ló ṣe mọ́ mi. Ah, mọ́ mi wà òkè àwọn ọ̀ṣẹ́ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ara jẹ́wọ́ olé ni sá olé oṣù mẹ́fà sá. ìjẹ́wọ́ olé oṣù mẹ́fà. bẹ́ẹ̀ sá. Ah, sórí kan burúkú ni o ọ̀nà àṣírí tó tó kéèyàn jẹun ní láyé yóò ṣe àgbègbè àti láńlọ́ọ̀dì yorùbá láǹkúrà. ẹ sà láńlọ́ọ̀dì tí wàá yẹn ó fẹ́ lè làkùn mọ́ mi lórí wà láyé níbi tó bá dé ó jẹ́ ti bó ṣe embarrassment ńláńlá fún mi báyìí wípé àjẹwò lé iṣẹ́ mi àti mo ti lẹ́nu mẹ́ta ètò ìdẹ̀ lọ dáadáa ní àbá ti sán òun pẹ́ tó báyìí tó sán ó máa yóò tiẹ̀ gbà fún wa ó kàn pariwo ó ṣe tó ṣe wo ni òun kò ní kí wàá bá yín pé pé ẹ tiẹ̀ lè rí ọ̀kan rízi fún mi kí lọ fi ṣẹ́tù máa kí tiẹ̀ fi pa lẹ́nu mọ́. àbọ̀yẹ̀mí ṣe fẹ́ gbọ́ àdáyé tàlàyé èmi náà ò ní ọjọ́ mẹ́ta yìí ah. sówó mo mọ̀ pé òun ẹ sà ó dà pé nǹkan tí mo ń sọ ẹ ẹ understand ilé táwa ń gbé yẹn owó táwa máa ń san bẹ́ẹ̀ ó kéré gan sà kékeré báyìí ló dá máa sọ twenty thousand naira la máa sọ. ah twenty thousand ọ̀pọ̀ ẹ̀mí sori lò torí òkèlè àmọ́ sori gbà mí one thousand naira tó wọlé máa ń ṣàgbàyàn sori ìgboro ìdẹ̀kẹ̀lẹ̀ ẹ̀kọ́ máa ń faṣọ gbére àti gbogbo ìgbéra náà kò sí nǹkan kan ọlọ́run sori ọjọ́ mẹ́ta jẹ́ kí n náà ṣàtàṣe kan fún ẹ iṣẹ́ mi ò lọ déédéé èmi gan máa ń broke ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmà mi jíbọ́lá fà gbèmí sí olóò máa ń fún mi lówó òun ìjọ káṣírí mi tù kọ́nà máa bá ń gbọ́wọ́ ẹ̀ lọ sókè. àmì àmì máa ń broke ọ̀hún kó máa sọ pé dandan ni wọ́n. ẹni tà tó bá ti dọ́ọ̀ mi máa fún ẹ máa pè fúnra mi kó wá gbà. inú mi á dùn sá inú mi á dùn. máa pè fúnra mi kó wá gbọ́ mo mọ̀ pé yàn dáadáa ní ìjọ náà mo ṣe wá bá yín ẹ máa ṣe fún mi ọlá iná mo lù láti ilé náà gbèyí tá a fi ń ṣe nígboro náà táwọn yóò pé àwa náà ń ṣe mọ gidi díẹ̀ ọlá yín náà ni èmi máa fi ọ̀rọ̀ yín ṣàdúrà mo nígbàgbọ́ pé tèmi náà bá bá yín bí ọlọ́run ìgbà máa yí padà. síwájú ṣé bó ṣe wá wà rí àbí. Ah. ìjà wọlé kí n ká àwọn kan fún ẹ ah, kí ló ń ṣe ẹ. ẹ ṣe sá ọlá yín náà là ń jẹ́ gbòòrò. ọkọ yẹmi báwo lè ń lo kíni báyìí ẹ ikú ti ń bàjẹ́ lo èdè á sọ fún ara sígbà tó wá bàjẹ́ tán ni kẹ́tọ́ wá rìpọ́ọ̀tì pé ó yẹ ká túnṣe àbẹ́wọ̀n pé ètò ń ta kíni gan ni. kò ní bàjẹ́ sá sọ fún kejì ẹ kẹwàá kẹfù pẹ̀lú kinní yìí o kò gbọ́dọ̀ bàjẹ́ lọ́wọ́ yín o ṣó ti gbọ́. ọ̀gá ẹ má bínú sá èmi náà fẹ́ wá bá yín ní ọ́fíìsì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní sá mo nídi ìrànlọ́wọ́ kan lọ́wọ́ yín ní sá sá ní ẹnjọ́ mẹ́ta yìí mo ní financial problem kan mo wá ti sá sọ́ọ̀tún mo ti sá sóòtì mo wá wò pé ta ni mo tún lè lọ bá mo rò pé ẹ̀yin náà ni ẹni tí mo lè wá bá sá nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo nídi bíi twenty thousand naira kan sá mo dẹ̀ máa dá padà within one week ó pé jù yẹn one week máa dá padà ẹ̀mọ́ pé mọ́tò ńlá lè máa fọ ẹ̀fọn máa yọ nínú owó mọ́tò tí bá ti fọ ní two two fifty nìyẹn mo nígbàgbọ́ pé tí bá ká àmọ́ àsìkò iṣẹ́ gan láàrin one week yẹn máa tètè meet up pẹ̀lú owó yẹn máa dá padà sá ọpẹ́ yẹmi irú díìlì pálapàla wo ló fẹ́ kí bẹ́ẹ̀ ṣe yẹn kì í yá ẹ twenty thousand naira ẹ tó bá ìdápadà kọ́ àbí tó bá ṣàárẹ̀ tó lè wá bí iṣẹ́ or to buy a local Ah, yes, sir. Eh, excuse me. Where do you think I'm going to get my money back? Yes, sir. Mi lè sir. Ẹ eh, wàhálà tí mo ṣe ti pọ̀jù tó kíkú mú mi lọ nírú táìmù yìí lọ. Ẹjọ́ sáré kò mú ẹni tó bá ṣe wàhálà lọ. Eh, ẹ mọ̀ pé mi ń ṣọmọ bẹ́ẹ̀ lọ́dọ̀ yín. Ó ti pẹ́ tèmi àti ìtìjọ wà. Mo ń ṣọdún yìí sá. Ẹ dẹ̀ mọ̀ pé mo ń ṣọmọ oníwàhálà mi ṣe mi lápọn bíi Jídé. Jídé ló máa fa wàhálà. Àwọn ló máa ń mọtí kiri. Èmi ọmọ jẹ́jẹ́ ni mi mọtí mi fa sìgá mi ṣì nǹkan kan Well, gàrí ni ẹ lọ́dọ̀ mi o oh, need advert ṣó ti yẹ àti pé ó yẹ kí lè ya ẹnu torí o jẹ́dá kan tó fẹ́ràn iṣẹ́ jẹ̀mí ẹ̀ lọ tẹ̀lé mi ká lọ sí ọ. máa fi kan gbà kan lọ́wọ́ wọn bàláì kí n máa sọ̀gbọ́ mi. ṣàmùnà mi olúwa ṣàmùnà mi olúwa. ìwọ lọ́ba ti ń ṣọ́ ẹ̀dá bá mi bo òróró tura sí ibi tó ń ta mi lẹ́nu. ọmọ mi ni wà. a fi kan gbà kan lọ́hùn lọ́hùn mọ́ o. mo gbóbi tí màá ti mr k ìdìnnà ìṣẹ̀lẹ̀ ń tẹ́lẹ̀ mr k ìdìnnà ìṣẹ̀lẹ̀ ń tẹ́lẹ̀ mr k ìdìnnà ìṣẹ̀lẹ̀ ń tẹ́lẹ̀ mr k. Yet you know, it's Mr. Gibbs. It is no accidental mistake. It is no accidental mistake. Assalamu alaikum sir. Wa alaikum salam. It is no accidental mistake fàyímà bínú o àtìgbà tí mo ti ń kírun mo ti ń gbọ́ tẹ̀ ń sunkún kíkọ kíkọ ṣé kò sí wàhálà kí ló ṣẹlẹ̀ gbogbo sà tó ń pa mí lẹ́kún ah, èmi nìkan ló yẹ ara ọmọ mi ni òòyà mo dẹ̀ gbé lọ sí hospital wọ́n bẹ̀rẹ̀ sí ní bá mi tọ́jú ẹ̀ ṣùgbọ́n nígbà tó yá wọ́n ní kí n san fifty thousand naira ah Allahu Akbar Allahu Akbar ọlọ́run ṣe mo san fifty thousand ṣùgbọ́n nígbà tó yá wọ́n tún ní kí n lọ wá ten thousand naira owó oògùn ẹ̀ ten thousand naira ló pa mí lẹ́kún mo dẹ̀ ti sọ fún mi pé tó bá ti yẹ mí ní sí àárọ̀ ọ̀la ah, àárẹ̀ ọmọ ìyá tó pọ̀ jù sí ìdí náà sì rẹ́ńtà ní ṣe ṣe ten thousand naira eh, ẹ tẹ ti rí báyìí sí tẹ́tí gbogbo yẹn ọmọ yẹn máa wà ókè sá. bẹ́ẹ̀ ni àyà ìdí náà sì rẹ́ńtà ní ìdí náà sì rẹ́ńtà ní ìdí náà sì rẹ́ńtà ní صراط المستقيم اهدنا صراط المستقيم اهدنا صراط المستقيم اهدنا صراط المستقيم كان تعظيم عبد ten thousand. bẹ́ẹ̀ni sá. ẹ fún mi. bẹ́ẹ̀ni sá. Eh, kí ló fi yẹn kí ló fi sanwó oògùn tó ní kẹsàn lọ́sítà sà. ẹ mà ṣe o eh. gbogbo òkè ìṣòro yẹn pátápátá ìmú ni ọlọ́run ọba yín sọ di pẹ̀tẹ́lẹ̀ tó bá jẹ́ wípé ẹ ti ní ìṣòro tẹ́lẹ̀ tàbí ẹ tí ì ní èyí tó yẹ kó ṣẹlẹ̀ sí tàbí èyí tó fẹ́ ṣẹlẹ̀ sí ní agbára ọlọ́run insha Allah bi kúrìrátù gbogbo ẹ̀ lọ́lọ́run máa parẹ́ kó yín ẹ̀sìn ah, mo dúpẹ́. ara ọmọ yìí ti yá sí i níbẹ̀ tí wàá wọlé ẹ lè máa lọ sí ilé ṣùgbọ́n kí ẹ ní ìṣòro pé ó ní òògùn ìtàn. Ah, mo lè mú lọlé alihamdulilayi ah, alihamdulilayi alihamdulilayi rọbìnrin dókítà bí mo ṣe ń mú mi ẹ kú àgbálẹ̀ mi o tó rẹ́yìn ọlọ́run mo ṣe mi ẹ wo ẹ mọ̀ jẹ́ ń tàn yín àárẹ̀ ọmọ mi ó fi mí o àfi bí ìgbà tó jẹ́ wípé ọ̀fẹ́ pàdúdé ọ̀fẹ́ yọmọ lọ́wọ́ ni ṣùgbọ́n tó gbogbo ẹ̀yọ ẹ mo dúpẹ́ fún yín ẹ wàá rí aláàárẹ̀ tí ò bá mú yín bí ẹ̀rù báyìí ọlọ́run ò ní jẹ́ kí wọ́n gbé yàwájú yín aláàárẹ̀ tẹ́ ẹ bá ti jáwé ní báyìí gbogbo wọn sì mọ orí wòsàn ni ẹ wá nílùú òkú jáde nínú hospital yín ní àyè ẹ sì ní ìlú òkú wọlé ẹnikẹ́ni ò sì ní tún ìlú òkú wọ̀yà yìí tó wá tẹ́ ẹ bá ti wá ń gbẹ̀bí rẹ̀ báyìí ọlọ́run ọba mi ó di ọmọ bí wẹ́rẹ́ ní o ẹ ṣeun dúpẹ́ káṣà ti mọ ògùn ẹ̀ fún ara rẹ̀ ó yà wọ́n á lò yẹn fún un. iṣẹ́ tí àwọn bàbá ń ṣe àwa kò ń gbìyànjú ṣùgbọ́n ọlọ́run ọba ló ní ìwòsàn lọ́dọ̀ wọ́n jẹ́ pé pé ọlọ́run pèsè owó fún yín tẹ́ fi ń wọ̀ rẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ nǹkan tá à ń sọ pọ̀ làwọn ń sọ. ẹ ṣeun dúpẹ́ bó bá ṣàṣe ń lò dáadáa sí àmọ̀ rí yàtọ̀ ah, ah, ah, ọlọ́run mọ̀ jẹ́ kí ọ̀tún ọ̀tún àti ìyàtọ̀ náà kò ní lọ́dọ̀ sí inú ẹ wo ẹ tẹ́wọ́ káṣẹ́ lọ. kí ni nǹkan tó wá ń dá mi dúró sí kí lẹ̀ ń dá mi dúró láti ẹ̀kan tẹ́ ń fi àkókò mi ṣòfò ṣé mo pé tá a bá ti dá ọjọ́ ọjọ́ á o bẹ́ẹ̀ tá a bá dá oṣù ó dandan kóṣù kò èyí ni ẹ dá fún mi máa gbowó mi kí tó kó òǹdí owó mi dá. ṣé ẹ ti kó mi wá. bẹ́ẹ̀ sá àmọ́ sà ẹ̀yin fẹ́ bẹ̀yìn lẹ́bẹ̀ kan sà a máa fún yín ní díẹ̀ nínú owó yẹn bí mi tó bá dẹ̀ di next week a máa balance sà next week lágbọ́ ọlọ́run sà. ẹ máa rí díẹ̀ fún mi ọmọ àdámọ̀ ọmọ àdámọ̀ a sọ̀rọ̀ àná di báyìí ní kì í ojúmọ́ tó mọ́ ṣé tí a ṣe sọ sọ ní ilé ni ṣe bẹ́ẹ̀ tó bá di ìní ìgangan ẹ máa sọ omi pé fún mi nìyẹn ìwọ pẹ̀lú màmá ẹ sọ fún mi ẹ tún wá sọ pé díẹ̀ ẹ máa san. ẹ má bínú nǹkan tí mo rò kọ́ ni mo bá ẹ jọ. mi ìdẹ́ ń bínú o tí bá gbé ṣe mi dé sí wọn á ní bàbá láńlọ́ọ̀dún bẹ̀rẹ̀ o èlò ń twenty thousand tẹ̀tún sọ pé díẹ̀ lẹ́fẹ́ fún mi tẹ̀tún san díẹ̀ ó yá wa kù. ẹ tún bá ń dáwọ́ méjì ni ten thousand eléyìí ní twenty thousand. ẹ máa next week náà ni máa ń dá ẹ wò tí bá ní kí gbèsè mi dé kì í ṣe bí bó ṣe wù mí lọ́kàn mi á dà pé bóyá ọmọ èèyàn ò dáa àbí bàbá ńlá lọ́ọ́ jẹ́yàn búburú mi ń dédé bínú o ẹ̀yin náà ni máa ń fa o gbà tẹ dá oyún tẹ ẹ dá ọjọ́ ìtẹ tún dá owó méjì fún ẹ wò tó bá ti di tó bá di next week tí ó bá ti di next week tí ẹ bá fún mi ten thousand tó kù ìgbé à ń fẹ́wé ni o máa lé yín kúrò nílé fún mi. kọ́lọ́ọ̀ ya ṣe ni o ẹ ti gbọ́. ẹ fi ọkàn yín balẹ̀ ẹ wo ọba àdánwò lọ́lọ́run ó sì ti ní gbogbo ẹnikẹ́ni tóun bá ń dánwò pátápátá lẹ́yìn kó ní tọ̀hún lọ rèé ṣe sùúrù lórí gbogbo àdánwò tóun bá fún un ó ní kó tẹra mọ́ àdúrà kó sì mọ ọgbà àwẹ̀ nígbàkúgbà gbogbo àdánwò yìí pátápátá ń lò wọ́n bìyà lórí ẹ̀ ẹ wo gbogbo àwọn ànábì ọlọ́run tẹ́ ń wọ́n gbogbo ọmọ ọlọ́run ló wọ́n èyí tó dé báyìí lóòótọ́ lóòótọ́ lóòótọ́ àdánwò ni ṣùgbọ́n tẹ́ ẹ bá nígbàgbọ́ nínú àdúrà àti ààwẹ̀ gbogbo ẹ̀ lọ́lọ́run ó bá yín bíyá oore ńlá lẹ́yìn náà ṣe fún mi. òótọ́ ni pé mo ṣe oore fún mi àmọ́ èmi náà kọ́ ọlọ́run ló ṣe èyí tí ọlọ́run bá lọ́wọ́ sí mo ní lè ṣe. sà ọ̀rọ̀ tí mò ń sọ fún yìí ó dà kò rí lè yé yín dáadáa bàbá iṣẹ́ ìbámu lẹ̀ ni ó jókòó tì wá lọ́rùn báyìí tá a bá jẹun àárọ̀ tán báyìí tọ̀sán àtàlẹ́ báyìí bíi pé ká máa lé mú ni ká tó rí jẹ èmi àti ìyá tó bí mi lọ́mọ à ń ṣiṣẹ́ gidi gan-an bọ̀ ẹni tó ń ṣiṣẹ́ lójú méjèèjì kó máa tó wá rí èrè iṣẹ́ tó ń ṣe òun gbogbo nǹkan tí mo sọ fún yín sá. ẹ wù ẹ mọ sọ bẹ́ẹ̀ mọ àdúrà náà ni ṣe é rí àwa tá à ń bẹ ń kalẹ̀ àdúrà làwa náà jókòó ká fi pàdé olóore ńdọ́tẹ̀yìn pàdé mi ọlọ́run mọ̀ ọmọ tìyín sí mi nì látara àdúrà tèmi náà gbà ọlọ́run lọ́ba yìí dì náà sí rántálí mọ́sítẹ́kì mọ́ ọlọ́run tì í ṣamọ̀nà sọ́dọ̀ mi ọlọ́run ti wá ti èmi náà báyìí ó fẹ́ fi mí ṣe amọ̀nà sọ́dọ̀ yín ṣùgbọ́n tẹ́ ẹ bá nígbàgbọ́ nínú àdúrà mi torádùá wíṣẹ́fù lè mú mi ní àdúrà náà ni dààmú mi nì tí ẹ bá nígbàgbọ́ nínú àdúrà ni ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ mi ò sọ àṣírí kan fún yín àṣírí tí mò ń wí ni wípé ẹ gba àwẹ̀ fún bíi forty one days pẹ̀lú àdúrà ṣe rí àdúrà tí mò ń sọ yìí tí ẹ bá ti fẹ́ lò tẹ́ ẹ fẹ́ sà àṣírí ìbẹ̀rẹ̀ o tẹ́ ẹ bá ti gbá tẹ̀sùn báyìí ní ẹ kọ́kọ́ tọrọ àforíjì astagafurulai astagafurulai astagafurulai kẹ́ ẹ wá tún gbà mú kẹ́ ní láìláìlẹ́lá láìláìlẹ́lá Allahu akbar ìdìnnà sèrè ń tálẹ́ yìí ọlọ́run ó sì fi yín mọ̀nà yóò bá yín gbọ́ bùkátà yín yóò sì taari yín sí àṣírí ibẹ̀ ni n táwa jogún lọ́dọ̀ àfa àti wa tí mo sì bá lọ́wọ́ bàbá torí àfa bàbá mi náà kò jù báwọn lọ ẹ ṣáà ní gbàgbọ́ nínú àdúrà àdúrà ni tẹ́ ẹ bá ti lè ṣe. forty one days. máa gbà máa gbà ọlọ́run bí i. bíbí. bòbò. inú mi ti ẹ̀dùn dáadáa pé ó ti mọ ti dáadáa sí torí nígbà ẹ díẹ̀ díẹ̀ ló máa mú kó o dẹ kí lè tẹ kọlẹ̀ dáadáa. òun pé mi kì í ṣe olómi ìṣọlọ ti tẹ́lẹ̀ ìwọ náà ló fà á tó jẹ́ kí n máa mọtí <laughs> àmọ́ sì ti mo dẹ̀ ti mọtí mo ti máa dùn mo ti ń tẹ̀ dáadáa. <laughs> ṣé wọn báyìí náà lè sọ gbogbo àwọn ọkùnrin lè sọ wá dolóògógóró all in the name of pé a fẹ́ satisfy yín a fẹ́ kẹ́ gbádùn ẹ̀ dáadáa àwa bọ́ síta a máa mú gbogbo rókì aláàmàgbòjẹ̀dí ọ̀pá ẹ̀yìn. You know, I'm even so very happy now because that's what I've been wanting from you. Really? Yeah. I will not like it. With some in the guru. Make sure you come on Let's do one more. All right, baby. Mm. Mm. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم يعلم ما بين أيدي ومنقلبه ولا يؤذن من شيء من علمه إلا بموجه واسع كرسيه السماوات والأرض ولا يؤذنه وهو العزيز الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق السبع سماوات طباقا ومن ترى في قلب الرحمن من تفاوت فأجر البصر تراني فترم ثم أرجع البصر كرتين قلبنا منقم الله من شيء نعت الأبرار الكبير وقالوا لو كنا نسمع أو كنا بأذى أبي سعيد فاعترفوا بسببه فسوقوا العذاب السير إن الذين يشاءون أوبوا بالغيب لهم مغفرة وأجر كبير وعصيوا كلكم أو جاءوا بالنوال وعصيوا كلكم أو جاءوا بالنوال ببساط الصدور ألا يعلم من يخلقكم وهو اللطيف الكبير هو الذي جعلكم أرض سبيلا فامشوا من أكوية كل مسكي وعلي مشروع آمنتم من السماء أن يسبح بكم الأرض فإذا هي التمر أما آمنتم بالسماء يرزي عليكم خير ويجد لكم يرزقكم من دون الرحمن من الكافر لا بقوه آمن هذا الذي يرزقكن أمسك يشرب الله توفي يتوب النفو أفما يمشي مكبا على وجه هذا أما يمشي سبيا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعلكم سمع والأبصار الرحمن أما النبي والتوخدنا فتعلمون من وفد لها المبين كل واحد منا أصبح ماؤكم غورا فما يأتيكم بماء معين الله رب العالمين بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم Thank <laughs> you.

ibi kì í máa ṣe astagafurulai láìláìlàlá Allahu Akbar ẹ̀dẹ̀ ní kí n fi ìdì náà sí ọ̀tẹ̀lẹ̀ mistake kí n fi gbẹ̀yìn bàbá gẹ́lẹ́ bẹ́ẹ̀ mo ṣe sà àmọ́ nǹkan tó yà mí lẹ́nu ni pé kàkà kó ah, bí ìgbó tún lé sí ni tí ẹ yé mi. subhanallah subhanallah ah, brother Sulaiman nǹkan tí ẹ ń sọ fún mi ni wípé àdúrà tí mo ní kẹ́ ẹ ṣe ẹ ṣe ṣùgbọ́n ẹ rí yàtọ̀. forty one days ni mo fi gbà rẹ. ọ oh, subahánàlélá subahánàlélá ẹ wo ọ̀rọ̀ yìí orí bákan níwájú mi torí àdúrà tèmi fún yín yìí òun lèmi jogún lọ́wọ́ àáfàá mi ni mo bá lọ́wọ́ ṣé é wù mí kódà bàbá mi gan àáfàá ni òun ni mo jogún lọ́wọ́ ẹ̀ ẹ wò ó èmi ò gbọdọ̀ tún fi gbá òògùn kan fún mi mi ò ní ọlá nǹkan kan tí mò ń jẹ ju ọlá àlùkùránì àtọ̀lọ́ ọlọ́run ẹ wo ẹ jẹ́ ń ṣàṣírí ọlọ́run fún mi àṣírí ọlọ́run ni wàlá haúlá wàlá kùwàtà ìlà àbìlà àlẹ́yìnlẹ̀ àìsèyìn. àṣírí ọlọ́run ọba nìyẹn tẹ́yìn ọba ti wá fi eléyìí lé àdúrà onítọ̀hún ti gbà ó ti dìtẹ́wọ́gbà níwájú ọlọ́run àwọn màláìka ó sì mú wọlé àṣẹ àṣùgbọ́n tí yìí ó fẹ́ jọ mí lójú. bóyá bóyá bóyá yẹn lẹ fún mi sá. ẹ wo ẹ jẹ́ ká tún gbégbá báyìí èmi á fún yín ní tírà kan ṣé ẹ rí tẹ́ ẹ bá ti délé ẹ ṣàfìsàbẹ́ pílò yín gbogbo nǹkan kí nǹkan tí ẹ bá ti wá rí ẹ wá wí fún mi wàláhàólà wàlá kùbàtà ìlà àbìlà àlẹyò láìsí kò jù bẹ́ẹ̀ lọ ntẹ́ bá tún ti wá rí ẹ wá sọ fún mi ẹ wò ẹ fún mi ní ìṣẹ́jú díẹ̀ ẹ jẹ́ kí n bá yín wá. pé bí ẹ ti lálàá ọ̀nà. mo ṣe ìlàgé lónìí màá mi ní ìbòmí. Ah, Allahu akbar Allahu akbar Allahu akbar ẹ wò ó tó bá jẹ́ wípé arábìnrin tẹ́ ẹlẹ́ rí lójú àláhùn ńlẹ̀ rí lóòótọ́ ọlọ́run mọ̀ọ́mọ̀ fi hàn yín ni ṣé ẹ rí arábìnrin òun gangan ní í ṣe yín o òun ní bẹ nídìí ọ̀la yín ni ò rí ṣe. mami ẹ wo èmi ò ní kẹ́ ẹ délé kẹ́ ẹ lọ rèé mọ̀ pé mọ̀mọ́ yín làjẹ́ o àbí kẹ́ ẹ mọ̀ pé mọ̀mọ́ yín lámọ́ níṣe ni tírú eléyìí bá ilé wáyé ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ẹ̀yin ní kẹ́ ẹ kàn mọ́rú ọgbọ́n tẹ́ ẹ fi pe mọ̀mọ́ yín kalẹ̀ ah, ìyá mi mo fẹ́ kí iṣu ọmọ òjìnà fún yín jẹ èmi náà fẹ́ tọ́jú yín n ò fẹ́ tàpá sófin ọlọ́run n ò sì fẹ́ ṣẹ̀ sí ọ̀run mi ẹ dákun ẹ rà ń kalẹ̀ ọlọ́run ó kàn yín mọ̀ o ọlọ́run ó kàn yín mọ̀ o. máa fi kan gbà kan lọ́wọ́ mi ò bá láì kí n máa ṣògo mi nù. ìwọ lọ́ba tí ń ṣọ́ ẹ̀dá. bá mi bòróró túra sí ibi tó ń ta mi lẹ́sẹ̀ máa ń fi kan gbà kan lọ́hùn mi ọlọ́hùn o gbogbo bíi tí n bá ti kọsẹ̀ bàbá tún mi ṣe o kí n má sọ ọmọ nù kí n má ṣàyà nù kí n má ṣògo mi nípa orin. àwọn ìyá sọ̀rọ̀ owó labí àbí èmi ni wọ́n ń jẹ́. owó labí nìta. <laughs> owó labí orúkọ ọmọ ríran mọ́ tó bá ń gbọ́ orí rere ń tìrere orí rere ń tìrere èrè ò lórí àgbẹ̀rù ká orí rere ń tìrere orí ọlá orí ọlá òun ló yàn wá látòdì ọ̀run lọ́dọ̀ àjàlá àjín oṣògbówó bó sì ó dandan kó o orí ọlọ́lá orí ọlọ́lá lórí ẹ̀. ẹ bàbá ẹmí yìí kì máa ní owó máa lò gidi lọ́wọ́. n táwọn ìyá sọ ni àwọn ìyá ó sì tún sọ̀rọ̀ ká má bà bẹ́ẹ̀ dídọ̀dọ̀ kò lo àmọ́ ṣiṣẹ́ tẹpámọ́ṣẹ́ ọwọ́ rẹ hmm, ibi tó bá ti ń ṣiṣẹ́ ló ti lówó ló ti là tó ti lu wo láìpẹ́ láì jìnnà ìkan nínú àwọn mi sọ pé ọkọ rẹ ìkan nínú àwọn ọkọ rẹ tó o bá gbé wá ké mi níta mi ní àyè kó lórúkọ tí ń jẹ́ kọ́ ní ìjẹ́ ó ti olóríire ní ọ orúkọ rẹ ti rọ. ẹ ṣe gan mo appreciate bọ́sà títí ọ̀rẹ́ mi kọ kí làwọn hmm. um, ìyá sọ sí. ìyún eh, ọpẹ́yẹmí. ó jẹ́ nfẹ̀ kan tán náà fún ọ ó yẹ kí ó mọ̀ jẹun ni. ìfun taládìẹ ń fún adìẹ rẹ lóúnjẹ pé kó mọ̀ bàa kú bọ́ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ ṣe rí n kàn mọ̀ jẹun pé kó ṣàlè mọ̀ gbélé ayé ó mọ̀ jẹun ni wọ́n bá a fínra gidi wọ́n ti gbáǹdì. ẹ ẹ sá okay um, sir ẹ jọ kí ni ọ̀nà àbáyọ kí ni ó lè ṣe sí. dábà ju abẹ̀bẹ̀ sókè nígbàgbà bíi pẹlẹbẹ náà ló mọ ilé náà owó labí kò ṣàṣìṣe kan lọ́rọ̀ ẹ̀ olórí bá ti ṣe kò lè jẹ́yàn mọ́. yes yes kí ló dé gangan náà yes ẹ ṣe iṣẹ́ náà kan àtàlẹ́ ṣe àbí kankan àti elédùn àgàn dẹni tí ń bọ̀ ni bẹ́ẹ̀ ló dẹni tí wọ́n wọ̀ tí ó fi wọ ẹ̀yọ náà. ẹ bọ̀sà kí lẹ́yìn fi ìgbà lè ṣe sọ̀rọ̀ tó wà lẹ́yìn kankan. tí bá ní ẹ lọ mẹ́wúrẹ́ wá ẹ lọ má gbótàn wá n kàn fi jẹun lásán ni àwọn ìyá mi ò parọ́ bó ṣe jẹ́ gan àmọ́ tó bá lè lọ bìyà rẹ̀ léèrè hmm, kó lọ bìyà rẹ̀ bóyá àìbá mu wọn kò dájú. sọrí ẹ sà ọ̀rọ̀ tẹsán ẹ ah, máa padà wá rí ẹ sà. jọ wá ń bomi sọ̀rọ̀ mi jọ bá ń bomi sọ̀rọ̀ mi ah, jẹ́ ń fojú mi. Ah, jẹ́ ń sotọ́ kan fún ẹ wọ́n bíṣì ló ṣe ni o wọ́n bíṣì ni tí wọ́n bá yẹ pé ìwọ tó jẹ́ ni wọ́n àwọn mi lọ sọ́dọ̀ lórí búkú ó kàn sọ rọ́bìṣì bẹ́ẹ̀ pẹ̀lú mi. ìyẹn lẹ̀ mo mọ ẹ sọ́dọ̀ lórí burúkú ṣé ibi láìpẹ́ àṣẹ máa dakọ́ mo mọ ẹ lọ ṣe ni àbí dóná ṣọ́sọ́ fẹ́ pé mo mọ máa ń rí ni bá ṣe ń bọ̀ ṣáà rí pé à ń béèrè ni wọ́n ṣáà ń juwe ọ̀ ń juwe fún wa èmi náà mọ bí tẹ́lẹ̀ náà. mi tiẹ̀ lè imagine kí idiot ẹ̀ máa sọ fún mi pé ẹ máa mi àwọn náà ń ṣe mí níjà tó yẹ pé àjọ ń jìyà ni ṣé ìyàwó màmí káwa náà jọ máa jìyà ni mo máa ń rí ta láì rí ẹ̀rọ ní kémi lọ bá màámi ẹ̀ màámi ló wá ń di ọ̀rọ̀ mi àwọn náà náà ní solution kí lọ máa bẹ wọn tó yẹ pé mi nìkan lọmọ ṣoṣo tó bí ṣé ọ máa lajú lẹ̀ wọ́n á dẹ̀ máa rí ọmọ kan ṣoṣo tó bí kó máa jìyà idiot. ó máa máa yẹ fún mi ṣé mi ò mọ ẹ ni jóná ìgbàdé mi náà ti ń wo máa yẹn tí mo ti ń wo látọ̀ nǹkan jẹ́ pé tó bá ti sọ̀rọ̀ báyìí ó máa gbé ṣọ́ọ̀tì ó máa dá ṣọ́ọ̀tì kí ló fẹ́ jáì lẹ́nu bàbá àárí tó ń ta ìrètò o tiẹ̀ gbọ́ tèmi ni ó lè máa lówó bọ̀ kí n lọ tẹpá mọ́ṣẹ́ kí n lọ ṣiṣẹ́ gan ṣó fẹ́ pa mí ni ah, ìwọ náà wo ok ẹ̀yin lè máa ń pè mí ní foreman gbogbo iṣẹ́ ni mò ń ṣe gbogbo ẹ̀ náà kí la rí iṣẹ́ la rí kò sí engine ṣé Dangote tó lówó Nàìjíríà tó lówó jù láfíríkà ṣó ló ṣiṣẹ́ tó mi. Ah, owó jà máa dúpẹ́ tiwa o èmi mọ̀ pé ṣá máa mí ìkẹ́ lọ́jọ́ kan. Ah, ọlọ́run dùn mí kò waste time mi àdéhìn ìrìn nínú òun yìí. ẹ kú léwu. kí ló ṣe kí ló ṣe tó ń sunkún kí ló ṣe ká ló bẹ jà látìgbà tí mo ti bí ẹni ò ẹ báyìí rí kí ló ṣẹlẹ̀ sọ fún mi náà ọpẹ́ ah, ẹ gbà mí. mami torí tara tèmi kọ́ ni mo ṣe ń sunkún torí èèyàn kan tó súnmọ́ yín. èèyàn tó súnmọ́ mi kí ló ṣòótọ́ ṣòótọ́ ń kú ni. màmí ìjọ da ìjọ da kí èèyàn láti kékeré kó jìyà tó fi dàgbà tó fi tójú bọ́ kó wá lọ sọ́dọ̀ àfa kó wá sọ fún un pé ìyá nìkan ló mọ ìdí tí ìyá náà fi jẹ́ bí kò dé lọ bẹ ìyá ẹ̀. ìyá mo fẹ́ kó làtí rẹ kó fi gbóhun tí mo fẹ́ rí àbíkú yín ò lè wá sológun mi tèké iṣẹ́ ìṣègùn dẹ̀ wò yìí mo jogún rẹ̀ lọ́wọ́ bàbá mi ni bẹ́ẹ̀ ni mi ì sísá ṣe tèrè ẹ wò bí mo ṣe ń wò yín ẹ gbé ọmọ yín kẹ́ máa lọ. ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi lẹ́yìn náà máa gbádùn látọ̀dọ̀ yín ẹ bá mi gbìyànjú ẹ ṣàánú mi kò síbi tí fẹ́ gbé lọ ẹ níbo ẹ̀yin ata kí n tó lajú mi tí ẹ bá gbé ìdàkùn tó ṣe jẹ́jẹ́ òyà farafa. rafa tàlẹ́ sọ̀tún lórí yìí. gbogbo làálàá kòkó yín lórí ọmọ òun ni mo rí gbẹ́ rí mi yìí mi ò kí ń kọjá àyè mi ẹ kò ṣe pé mo pè yín ẹ jẹ́ mi ni mi ò ní wá yín wá o bọ́ pé ẹ wá síbí báyìí ẹ kóra yín kú oríire. ìyá mi kí tí mi ní dá yín lóhùn ṣebí lórí ọ̀rọ̀ ọmọ mi ni àbẹ́ẹ̀ráyé mi lóde ìkó kan ṣoṣo tẹ́lẹ̀ gbára mi sí ìdórí náà nìyẹn ogun náà kan ṣoṣo tí mo yín ní ẹ̀mí fẹ́ káyé sọ́sọ mi fún mi. ẹ̀mí fi ọwọ́ ẹ̀mí fi gbé ọmọ ah, fún. àmín àmín. ẹ wo kójú má rí bi gbogbo ara lògùn rẹ o ṣé ẹgbà kí n mú yín lọ síbì kan. ṣebí lórí ọ̀rọ̀ ọmọ mi ni ah, n tẹ́ bá ní kí n tẹ̀lé mo ṣetán láti tẹ̀lé yín. ẹ wo kọ́mọ yín kó má máa fi èmi kú fọlá dìde kẹ́yà tẹ̀lé mi lọ ni o kẹ́yà tẹ̀lé mi lọ gangan ló máa dá fún yín o ṣe ti gbọ́ mo ṣe tán ẹ̀yin lẹ máa ń mú gbà àti àsìkò tẹ bá fẹ́ ká lọ bó dẹ̀ jẹ́ sínsìn ni ó yá. kò sí nǹkan tí mò ń ṣe ah, tẹ bá fẹ́ ká ní máa tẹ̀lé ń lọ kò sí nǹkan tí mò ń ṣe ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ẹ ṣé yóò. ní báyìí tá a ti gbárí gbogbo nǹkan tá a fẹ́ ṣe tán lára ọmọ ẹ̀ kò tún sí nǹkan kan tó máa ṣe mọ́ láyé a tún fún ní ẹ̀mí gígùn torí pé ẹlẹ́mìí kúkúrú ni. wá gbọ́ o àwa ò kí ń ṣoore fẹ́yàn kéèyàn lọ lásán o tí a bá ṣe oore ẹyọ kan fún èèyàn kan a máa fi oríṣiríṣi nǹkan a máa fi gbà lọ́wọ́ ẹ̀. ẹ ẹ ẹ sàn kan tẹ bá fẹ́ gbà máa fún yín ẹ wò bójú wo ni kí ẹ tẹ bá fẹ́ gbà mo ṣe tán láti fún yín. ìgbà àrọ ọmọ mi ti ẹ̀ yà á ẹ sọ. ìwọ tí ẹ má ṣe ìyọnu àwa ti gbà nǹkan ta fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni òkìkí ọwọ́ àti ọlá tí ọmọ ẹ mú wá láti òde ọ̀run gbogbo ẹ̀ láti gbà. ṣó wá rí o bó ṣe wà yìí kò lè jẹ́ èèyàn mọ̀lẹ́ ní ayé ní ayé kó o gbé lọ sílé aláwo kó o gbé lọ sílé oníṣègùn kò sí ìkọ̀kọ̀ tí wọ́n tún lè ṣe sí bó ṣe máa bá kú ló ṣe sí bẹ́ẹ̀ ni. níta níta o ah, ah, ẹjọ́ ẹ ṣàánú mi ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹ ṣàánú mi ah, fi kan gbà kan lọ́wọ́ mi ò bá láì kí n máa ṣògo mi nù. ìwọ lọ́ba tí ń mi bòróró túra sí ibi tó ń ta mi lẹ́sẹ̀. máa ń fi kan gbà kan lọ́hùn mi ọlọ́hùn o. gbogbo ibi tí n ti kọsẹ̀ bá ba bá tún mi ṣe o. Oh kí n má sọ ọmọ nù kí n má ṣàyà Allahu akbar Allahu akbar Allahu akbar ah, ayi broda Sulaiman mo bá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀ẹ́dì ọpẹ́ tí mo bá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ni wípé ọlọ́run mọ̀ fún yín lóye o ọlọ́run sì fún yín lọ́gbọ́n ó tún wá fún yín níwà tútù bí àdàbà tẹ́ ẹ fi wá nílà káyè àti gbọ́rọ̀ lẹ̀ fún ìyá yín abẹ́ẹ̀ rí pé tìyín tọpẹ́ wọn lò lọ́wọ́ bọ́bá sọmọ mi ńlá bá wí fún dòní ni yóò sì kúrò níyà yóò délé báyìí yóò sì mọ lọ rè pariwo lé ìyá rẹ̀ lórí yóò pè ìyá rẹ̀ lóṣó yóò pè ìyá rẹ̀ lájẹ yóò sì pè ìyá rẹ̀ lámọ̀níṣe ni àtàfà ìmọ̀níṣe ni ó yóò wà mú ẹnu rẹ̀ báyìí yóò fi kọ̀ síwájú ọlọ́run bá ṣùgbọ́n ọlọ́run ò pé tí ń bẹ̀ ẹ wo lẹ́ẹ̀kan sí mo bá yín dúpẹ́ wájú ọlọ́run ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní tẹra mọ́ àdúrà ní kíkankíkan ìdúró ò sí ìbẹ̀rẹ̀ ò sí àdúrà ò lè ṣe é fún lè mú mi náà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní jókòó àdúrà láti wákàtí yìí lọ títí láéláé àyìnṣẹ́ rí ọjọ́ kan ń bẹ nínú ọdún kan tọ́lọ́wọ́n ọba mi ò kéèyàn ń da fún gbogbo ọmọ ádámọ̀ pátápátá téèyàn ti ń ṣoríire tí bùkátà ti ń bíyá kódà ẹni tó bá níṣòro gan ńlá wa ọ̀ wá aṣọ dáadáa tá a bá ti rí i mú báyìí á wà á táàgì àdúrà tiwa mọ́ káyọ́káyọ́ ní káyọ́káyọ́ ọba wa gbé àdúrà tiwa yóò sì gbé kòkè lọ. ṣé ẹ rí lẹ́yìn eléyìí ẹ̀ káwọ́ ò mọ̀ ọjọ́ ká sì mọ̀ ọyọ̀ ká mọ̀ wá dúpẹ́ fọlọ́run ló kù ọ̀rọ̀ yín tọ́pẹ́ òjọ́pẹ́ lọ ẹ ẹ jẹ́ á rahim alihamdulilayi rabbi alihamdulilayi alihamdulilayi alihamdulilayi rọbìlẹ alamin ẹ rí wípé ọ̀rọ̀ wa tọ́pẹ́ ọ̀rọ̀ tèmi náà tọ́pẹ́ ṣùgbọ́n tí yín wá tó ọpẹ́ ó sì wá ṣe kòǹgẹ́ ọpẹ́ ọlọ́run ò tóbi lọ́ba o alihamdulilayi rọbìlẹ abèrè ọjọ́ káyókáyó ọlọ́run sì yọ̀ǹda rẹ̀ fún wa àwa ará ọjọ́ káyókáyó pẹ̀lú àdúrà táwa ṣe ọlọ́run sì gbà ó sì gbé gòkè lọ alihamdulilayi alihamdulilayi rọbìlẹ alamin rọra Sulaiman ah. ẹ wò ó ní báyìí tí èèyàn bá wá ṣe àdúrà tí ò ṣe sàárà ó dàbí ìgbà téèyàn ra mọ́tò tí ò sepo inú ẹ̀ ni ṣé ẹ rí mọ́tò táwa ara yìí ẹ jẹ́ káwa ò pò sí ká lè bá a fi rìn ẹ gbéra báyìí ní ìsìn ẹ lọ sáàárín ọjà ibi wọ́n bá ti ń ta ìsebẹ̀ ẹ ṣáà ra ìsebẹ̀ ibi wọ́n bá sì ti ń ta ṣúgà ẹ ra ṣúgà lọ́pọ̀lọpọ̀ inú mi dùn gan o ìgbà tí mo gbọ́ àlá àti àwọn kọ́mpìnì yẹn because mi ti ẹ bá wò ó pé wọ́n máa sanwó this time around. Oh, my dear ọlọ́run ṣe máa ń ṣe ìyanu ẹ̀ nìyẹn o àti ọba expect at all ló máa gbé mẹ́ríkà èdè. mílíkù ni lóòótọ́ ẹ ah, eh, mílíkù ni o eh, but nǹkan tó ṣẹlẹ̀ ní pé mo fẹ́ fún ọpẹ́yẹmí lówó. ọpẹ́yẹmí wò nìyẹn ṣé kò ṣe é rà bọ̀dẹ̀. ẹ ẹ òun ni ṣó ti ẹni one thing is àwọn tí wọ́n fún wa ní supply ta fi ṣe àwọn contract ẹ̀ mm-hmm. àti sanwó for now company wa jẹ gbèsè do owó tó sanwó tí sanwó tó ṣì ń jẹ wá lówó but àwọn kọ̀ọ̀kan tí mo ti promise àwọn ọkọ̀ ẹ̀ abẹ́sanwó school ni o ẹ̀ mọ̀ mí sí kí ni o especially ọ̀pẹ́ yẹn ni mẹ fún ọ ah ó better fún o cause it's already promised i know promises is debt. Ah, mo mọ fẹ́ràn mo ṣe fẹ́ fún mo ti ẹ ṣe ọmọ yẹn ọ̀rọ̀ níwọ̀n yẹn kéré gan ẹ̀ ń tiẹ̀ ń sìn. hello sir. ẹ lọ wá yẹmi. ẹ wá sir. ṣùlẹ̀ wàá bá mi lé mi sí kó wá gbowó tí mo promise ẹ. ẹ owó tẹ promise sir ẹ ṣe nílé ọ̀dọ̀ yín sir ok má pẹ́. Ah, ọlọ́run mo ah, ṣe mọ́ pé gbàdúrà mi sí lẹ́ni tí mo tẹ̀ lérò ló wá pè mí bí kí wá gbowó ọlọ́run dúpẹ́ fún mi. Ah, September. Ó máa dé ní sè. Díẹ̀ bàbá kàdá àjọ kí jẹ́rìí a tó kọlẹ̀ kún lọ́sẹ̀. ìwọ ṣáà ní ìwọ tiẹ̀. Ah, ah baby ó ṣàbí pé màá ṣe irun màá ṣe kan náà tí n bá look fine ṣó màá ṣe láìpẹ́ wẹ́lẹ́ o. ìwọ ni ẹ ṣe dàbí ìlú méjì. five hundred ti tó. bá mi ṣe dáa ni kò ṣe dúgbọ́ báwọn kí mọ́ ọ̀rẹ́ mi mo fẹ́ gbé ẹ̀jẹ̀ àwọn ayé kan tó ti jẹ rí. Ah, ah, hmm. irú àwọn ayé wo nìyẹn. sórí àwọn méjì kan wà kékeré kan ńlá kan sórí ah, báwọn lè ṣe wáyé wọ́n ṣe wọ́n ṣe anything nínú eré wà láìtàláì nǹkan tó fọ́ nídìí lánàá tí mo sọ wípé ó rẹ́ mi pé kí n kọ rìláàsì nílé wọ́n ọmọ ẹ ṣe pè mí nìyẹn o ká tó wí ká tó fọ̀ ọ̀dà sẹ̀ àwọn ọmọ ẹ̀dẹ́ ti gbé kínní àánú ah, ah, eré àbò tọ̀ ibi tí mo ti wá mọ̀ pé tòótọ́ làwọn ọmọ yìí ń ṣe baálé ròyìn fún mi láàrin gan ròyìn fún mi pé àwọn ọmọ yìí wọ́n ń ṣe eré o tún wá fẹ́ gbọ́ wọ́n ń fa anything. mo gbé jọ torí Ọlọ́run níbo làwọn ọmọ yìí wà látọjọ́ yìí tó jẹ́ kí n mọ̀ jọ ṣé kàkà máa wà ń bẹ̀. ò jẹ́rìí. àlè ńkọ́. ẹ eh, ẹ eh, èmi kò fi ṣeré náà. ha ah, mo gbé ayé mi o irú àwọn ọmọ báyìí mo máa ń láìkì sórí tọ́jà bá ti bọ́ọ̀sì tán eré yẹn máa dùn ṣe àròdẹ̀ jẹ́rìí mi náà dáàtì máa ti wà lára bàbá máa ti wà lákọ <laughs> àwọn abébí náà ń bẹ ọ̀rẹ́ mi àdáàtì ni máa lù. tó ṣẹlẹ̀ kò fún mi five minutes jẹ́ lọ kún wọn wá wà láì ò ní dúró táwọn ọmọ yẹn bá di. àwọn ah, tó máa ń ṣeré dáadáa bó ṣe wà yẹn wà dọ́bù lọ́wọ́ wọn màá make sure pé wọ́n lo weekend wọn bí báyìí. o serious. èmi ni level one lẹ. filẹ labunle. Ah! mo jẹ iye. level one lẹ. always on board. jọ mi ò lè wé ìjẹ́ fún wọlé. mo bọ̀. yéè yéba ah gbogbo ayé ẹ. Eh? ọkọ bẹ́ẹ̀ láti bí báyìí náà mi ò lè wá kú ayé kan náà máa ṣe tó tọ̀. Ah! Hey girls ọ̀rẹ́ mi wọlé. Ah. Yẹ́misí. Ah. ṣé o mọ̀ wọ́n ni. Ah, dúró má sọ fún mi báwọn tó fẹ́ lọ kó wa lélẹ́yìí o. ṣé báwọn ọmọ tí mi sọ fún ẹ sìn pé mo fẹ́ lọ kó wa ni tí mo sọ fún ẹ pé wọ́n ń ṣeré wọ́n ń ṣe anything. mo gbé Yẹ́misí kí ló ṣe mí. runs. runs. Eh! ìwà bàjẹ́ ìwà dójútì kí lẹ́yìn náà ṣe ń bi. tí wọ́n gbé àwa náà wọ́n gbé wa wá fún yín ni. èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn o ṣé wàá òkè ṣá. mi ò mi wà òkè o. Ah! ó yá wèrè ni. lọ́kùnrin ẹ̀wọ̀n lè lè kí ló kọ́ mi pẹ̀lú sọ́ọ́ nílé ìjọba. lọ́kùnrin lọ́kùnrin ah! àwọn obìnrin ló bá jà báyìí. problem. ẹ̀gbọ́n mi ibo lẹ wá ti wá lọ látàmọ́ta tí ń pa àgbo tí ò lọ. mo lost phone mi àyìndé kí ló ṣẹlẹ̀. ẹ̀gbọ́n mi ara alákùnrin ò yá ó dẹ̀ pọ̀ gidigidi gan-an ká dùn sọ́tún àdùn sósì nígbà tá a máa fi rí dókítọ̀ dókítọ̀ jẹ́ ká mọ̀ pé o ti lárùn ọpọlọ ọmọ mi lakunle àbí bẹ́ẹ̀ bàbá lárùn ọpọlọ. labisida ó wà lọ́sítà lọ́dọ̀ wọn báyìí. tọ̀ṣọ́ ẹ̀ ń jìnrìn ọlọ́run olóore mi ẹ̀yìn ẹ dákun iṣẹ́ yín ọ̀mọ̀mọ̀ ní díṣẹ́ oníṣẹ́ èyí tẹ́ ẹ ti ń bá bọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ bẹ̀rẹ̀ rẹ̀ báyìí ọlọ́run sì ń fún yín parí ẹ dákun ṣé ẹ rí bí mo ti fẹ́ plan ilé mi rè ilé tẹ́ ń bá ń kọ́ lọ́wọ́ ni o ṣé ẹ rí gbogbo òsàlẹ̀ ilé mi o àní mọ́sálásí ni kẹ́ ẹ bá ń fi sí ilé ọlọ́run ni tí n ti mọ jọ́sìn fọlọ́hún táwọn èèyàn ó sì mọ kún mi ńbẹ̀ tí wọ́n mọ yabẹ̀ tí wọ́n sì mọ bá ń jọ́sìn fọlọ́hún ńbẹ̀ ṣé ẹ wá rí gbogbo òkè pátápátá tẹ́ ẹ bá ti yọ yàrá mi tẹ́ ẹ yọ yàrá ìyàwó mi tẹ́ ẹ yọ yàrá àwọn ọmọ àti yàrá àlejò ṣé ẹ rí yàrá kí yàrá tẹ́ ẹ bá tún fẹ́ yọ lókun yàrá àdúrà mi lókun ẹ tí n ti mọ òkè lọ́hún ẹ bá ń ṣe bẹ́ẹ̀ kẹ́ <laughs> ẹ́ńjìnrìn à ṣe ti ṣíṣí ọlọ́run ó sì á pa àwọn sàn ní ṣéwù ẹ̀ ṣe rí àwọn àáfàá aláàjì ọlọ́run olówó wà bẹ́ẹ̀ àwọn oníkíjìpá náà wà àáfàá mú ìdí ni ọ wà àmì ọlọ́run náà ó sì débẹ̀ sàn ní ṣéwù náà ó débẹ̀ gbogbo àwọn àáfàá lù lọrin pátápátá ẹ̀ ni wọ́n kún bẹ́ẹ̀ ṣe lérí ọjọ́ náà ẹni ọlọ́run yọ́nú sí náà ni ọlọ́run yọ́nú sí èmi náà o. pàṣọ ní òsì <laughs> pàṣọ ní òsì <laughs> ẹ̀ńjìnì ẹ̀ńjìnì mọ́tò sọ iṣẹ́ yín ò ní díṣe oníṣẹ́ ṣe mo dúpẹ́ ẹ ṣé o àdúpẹ́ fọlọ́ alhamdulilayi alhamdulilayi rọ̀bì alámi. àṣà náà máa padà dé tó nílé lórí. a gbọ́dọ̀ mọ́dọ̀ nílé ṣe bọ́lá àlùkùránì ni hmm. ara ń tèmi wí fún wọn ni sórí ìwé mímọ́ tí wọ́n ń wò yìí ìwé ayérayé yìí gbogbo ohun tí ń bẹ ń bẹ pátápátá tọ́lọ́run ní ń bẹ ń bẹ pé ká ṣe àtẹ̀yí tá a gbọ́dọ̀ ṣe gbogbo ẹ̀ lágbọ́dọ̀ mọ́ fi kéde fáráyé gbọ́ sọ wá rí gbogbo àwọn tó bá níṣòro pátápátá sórí ń bẹ ń bẹ ibi tọ́lọ́run ti lóun lọ́ba àdánwò gbogbo ẹni tóun bá ti wá fi àdánwò kàn tó bá ti lè ké pe òun o òun sì bí àbùkátà rẹ̀ ẹ̀ ìnìkẹ́ ẹ̀ jẹ́ àmọ́ òsè ẹ̀ mú jẹ́ àfi ṣèkà ẹ mọ̀jẹ̀ á fi bá tèèyàn jẹ́ ẹ mọ̀jẹ̀ á fi ṣe kárí mi ẹ mọ̀jẹ̀ á fi ṣe kìkì náà ẹ mọ̀jẹ̀ á fi ṣèké ẹ sì mọ̀ fi jẹ́ á ṣe àbòsí èèyàn kankan ntọ́lọ́hún ni á fi ṣe ń lè mí ṣe e, ebi e, sùlàìmọ́nù brọ́dà sùlàìmọ́nù sí mọ́ wáyà yẹn ni òun ló ní ṣòro lóòótọ́ ọlọ́run kọ́kọ́ ràn sí mi ọlọ́run sì wàá ràn èmi náà sí ṣùgbọ́n gbogbo òṣòro ni alukurani lọ́tọ̀ ohun Ọlọ́run ni aduhawuli sefili mumini àdúà sì gbà ẹ̀yìn ní tèmi sọ fún wọn wo. ó ga o sórí kájà sórí wúrere èèyàn àṣìírí ló máa lówó lọ́wọ́ làwọn èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ màmá sọ́mà. ẹni tọ́lọ́run ti bínú sí èèyàn ló máa wà ní pòsíṣàn láti ẹ̀pù èèyàn ní oníṣẹ́ o àbórí ọpẹ́yẹmí ọpẹ́yẹmí wà dẹ́tẹ́ pé òun ló wá ń connect ní àwọn èèyàn ńláńlá mo wá ń gba contract to over hundred millions of naira through ọpẹ́yẹmí ah, orí pọ́nà tóbi ṣùfẹ́ gbọ́ tó bá ní pé kí n wá bẹ́ẹ̀tì pé in the next twenty thirty years ọpẹ́yẹmí máa lówó mo lè bẹ́ẹ̀tì. èmi gan bá yín bẹ́ẹ̀tì ẹ wo lálẹ́ àná gan-an ni mo rí títóbi ọlọ́run jù láàárọ̀ pẹ́ mi hmm. a ní mò ń bọ̀ lálẹ́ àná ní nẹ́pà bá mú lọ́lọ́ hmm. bó ṣe mú lọ́lọ́ báyìí in two seconds ní náà ti tọ̀ padà èmi tẹ̀rẹ̀ pé nẹ́pà ló mú náà dé àwọn Yorùbá sọ pé nẹ́pà wọ̀ pé ẹ̀pẹ́ mi ló tọ street light kó tún ra standby generator so wọ́n sì nẹ́pà bá ti mú lọ́lọ́ báyìí gbogbo street light máa tọ̀ ni wọ́n á wọ́n dàn pé ẹ dúró náà ṣé kò ṣọpẹ́ ẹ̀mí tí ọkàn mi máa ń help mi àbí ẹ̀ lómi tún lélẹ̀. òun náà ni ẹ you know me. ti ẹ̀dùn pé every time tó bá fẹ́ ṣe lóore mi stop being i'm very happy. Actually, you know, you inú tó fún ọ náà dóò tó bá ló stop mi kì í i will still help but thank God pé pay. The bá ti fẹ́ ṣe nǹkan fún báyìí o support mi making kì í ṣe fún náà ẹ ṣe rí ìyàwó dáadáa ni àwọn ìyàwó kan wà tọkọ bá ti lówó wọn máa bẹ̀rẹ̀ sí ní gapá ni wọn ò ní jẹ́ kọ́kọ́ tọ́jú ẹbí kò ní wọn ò dẹ́ pé àwọn tó ba tọkọ yẹn jẹ́ ni àwọn ọmọ ọmọ wọn gan wọn ń ba tiwọn jẹ́ ni. because ṣé olówó téèyàn bá ní aráṣọ ara bàtà èèyàn kan lówó tiẹ̀ o ṣé olówó tó fi ṣẹ̀wọ̀n lórí yẹn bí mi ṣe gbọ́ lẹ́nu afáàní o wọn lówó tó fi ṣẹ̀wọ̀n lórí yẹn tó fáwọn yẹn gangan lówó tó máa rí ná tó bá kú aráṣọ five hundred thousand bàtà five thousand pounds bàtà five million wàhálà ìkànnì ṣòwò tiẹ̀ o ọlọ́run gbọ́ pẹ̀lú mi ló ṣe. ó yẹ mi ti lówó gan o. Vamos, vai, náà pè lọ́kọ mi láyé láyé láyé tí ìbẹ̀lẹ̀ máa fi fún un máìkì gbọ́ lẹ́nu ẹ mọ́ èmi ọkọ ẹ o rí pé bàbá ńlá gbèrè èèyàn burúkú ni ẹ. ọkọ mi kí ló dé kí ni mo ṣe ọkọ mi. èèyàn tó bá rí ẹ tí ò bá sàṣọbẹ dóńtọ̀ hùn ẹni burúkú ẹni ayé ẹni ọ̀run ní ẹ ìwọ ìwọ kí ni mo ṣe fáná ó dẹ̀ bá gbogbo ìgbésí ayé ó dẹ̀ dá ẹ̀mí gbogbo ohun tí mo ti ń ṣẹ̀bọ̀ nígbésí ayé ó dẹ̀ dà ní ẹrú láàárín ọgbọ̀n ọdún. now you tell me. lódùmarè ẹ̀ṣẹ̀ tí n bá ṣe you need to tell me now. ọ̀rọ̀ tó àlẹ́ yóò lé o. Hmm. bá mi sọ ètò oúnjẹ tọrọ kí ni mo ṣe fún ẹ just talk to me kí ni mo ṣe fún ẹ tí mo fi deserve gbogbo nǹkan tó ṣe fún mi. o kò mi ṣàkóso. oh my god you, need to tell me the truth. Mama sọ, mama sọ. Nígbà, talk to me. Talk to me. Mo ti fẹ́ ṣàlàyé, Yeah. ti fẹ́ ṣàlàyé, mo ti fẹ́ ṣàlàyé. Mo ti fẹ́ máa ṣàlàyé sí. Ní ní ìgbà tí èmi ni jáde bó ṣe jáde ni, wọ́n wá ní pé ọmọ yẹn lógo, ti àwọn ọmọ mi lọ. Ọ̀rẹ́ mi, níbẹ̀ ta ti fi àìsàn ṣe ọpẹ́yẹmí. Ẹ ṣé o rò pé o ti tásìkò tó yẹ ká gbé wá sínú ẹgbẹ́ láti lè yọ nǹkan tá a fẹ́ yọ lára ẹ̀. ó ti tó àsìkò ń tòótọ́ ṣùgbọ́n ọ̀nà owó lòwò bíi pé a lè gbégbà. ṣebí wà close mọ́ máa bẹ̀ eh? nǹkan tí wọ́n máa sọ ni wípé ìwọ ṣe gbogbo ọ̀nà tó lè fi bá sọ tó jẹ́ pé wàá sọ gbogbo òtírí ibì kan tó yẹ pé tó bá gbé lọ nínú wípé hmm. ibẹ̀ wọ́n máa tọ́jú ẹ̀ in fact bí ìgbà tó yẹ pé bóyá tó bá hmm. débẹ̀ wọ́n máa rò pé olólùgbàlà ni hmm. wípé kì í bá tilẹ̀ nìyẹn hmm. kíní kan kíní kan wá ṣáàdán gbogbo ẹnu yẹn ó ah. dẹ̀ mọ̀ pé wọ́n àtàrà ọmọ á fẹ́ wò pé gbà mí gbà mí ah. ibi tí wọ́n ti ṣe tó ti ṣe gbà mí gbà mí wọ́n fọmọ mi ó ní ọpọlọ báwo ló ṣe sáré ro ọ̀rọ̀ yẹn sìn sìn ah, ọ̀nà tá a máa gbé gbà gangan nìyẹn o yes now àbí abiyamọ wo ló máa gbọ́ ọ̀rọ̀ yẹn tí kò ní dùtẹ̀ léyàn ó máa dùtẹ̀ lé mi ni ṣe máa gbé wá nìyẹn lè rí wá. gbà síbẹ̀ ọpọlọ yẹn pọ̀ <laughs> kí ló dé. Ah, ah. orí ti kẹ́ ìwọ lọ fọkàn ara ẹ̀ balẹ̀ má bẹ̀rù má fòyà. sórí ọmọ ìyáálé ẹ ọpẹ́yẹmí gbogbo òkìkí tó wà lára ẹ láti gbà fáwọn ọmọ ẹ méjèèjì bẹ́ẹ̀ ni gbogbo ìtọ́jú torí pé ọkọ ẹ ń tọ́jú ìyáálé ẹ yẹn kébi bá má pa ni nǹkan tó fà nìyẹn kó ba lè má kú lójijì. Hmm. èmi náà rí bẹ́ẹ̀ náà torí mo ti rí àwọn àpẹẹrẹ kan orípọ́ lọ́hùn ti ṣeun in fact ẹ ṣeun dúpẹ́ lórí ẹ máa pẹ́ pẹ́pẹ́ fún wa gan ni o ah, ẹ máa pẹ́ fún wa o àmọ́ wá tún kù kan òrò olórí. kí ló tún dé. Ehm, inú ilé yẹn bí ká sọ pé ó ń gbóná mọ́yàn ehm, bígbà tó ń dẹ̀ṣẹ́ iná sínú ilé yẹn wá ń gbóná mọ́ mi lára ah. látọ̀dọ̀ ìyá àtọmọ. kí ni kò tó wá fẹ́ jẹ́ ká ṣe sí. èmi kò bíi pé ká lé wọn jìnnà ni hmm? kí ni ilé yẹn lè dìde ní àtàwọn ọmọ mi. nǹkan tó fẹ́ nù ìyẹn kéré bíntín báyìí ni hmm. àkànṣàṣe ni fún ìfẹ́ rẹ̀ ló máa ṣàṣìṣe lágbẹ̀rẹ̀ tó máa lọ kò dẹ̀ ní rẹ́jọ́ ro ń ta. ránṣà sí ìwọ́n mo bi tó ti ránṣà sí. ó fọwọ́ ara rẹ̀ ṣe ara rẹ̀ ní. ọlọ́wọ́n àwọn ọmọ bá mi àṣírí ẹran yín bí mo ṣe mú wáyà kò ní yẹ̀ o kò ní yẹ̀ torí kò sígbà tí mo sáà di yín tẹ̀ tí ì dá mi lọ́wọ́ ah, ah. gbogbo kìíní ọlá ọ̀la ní ajé tèmi. gbogbo ẹ̀ ní. wọ́n ló ní ìrọ̀sẹ́ ní kankan tí máa bẹ́ẹ̀ dùn. tó bá tún wáyá àwọn àmọ́kọ. ìgbà tí àwa ṣèyẹn tán mo wá rí i pé pẹ̀lú mo ṣe ṣe tó náà o ò tí ì wo ṣáìdì mi bí mo ṣe fẹ́ kó wo ṣáìdì mi ni mo wá tún fi lọ́dọ́gbọ̀n mi ni mo fi jẹ́ kó ká oògùn mọ́ ìyáálé mi lọ́wọ́ tó fi wá di tó ń lé wọn jáde. mama pẹ́ ìyá ọpẹ́ ìwọ kọ́ ni mo ń pè ní àbí irú ìjọ òde eré ilé ìbẹ̀rẹ̀ ṣé o lè bójú ẹ̀yìn kó wo mi ní àbí rọ́bìṣì olè lẹ́yìn sìn yọpẹ́. sá ẹ jọ mi gbọ́dọ̀ wẹ̀yìn ni. o gbọ́dọ̀ wẹ̀yìn mélòó sì sínú ìtọ́ni kó máa wẹ̀yìn láì ṣe pórí tàdó wa ṣé wàá ó kèjà dáhùn. sá ṣe dọ́rọ̀ ṣé o ti bá ti máa ń lankọ́ mẹ́ lórí ni àbí ró. Ah. my god. bọ́dọ̀ ṣe lélẹ̀ ta ló gbé fún ẹ. nítorí ọmọ tárí òyà ni wọ́n ṣe mú mi lọ ṣe é. onínúure kan ló wà mú mi lọ síbi tí mo ti lọ ṣe kọ́. my god onínúure kan mú ẹ lọ onínúure olórí burúkú wo nìyẹn ló mú ẹ lọ ṣe nǹkan fún ọmọ tèmi láì sọ fún tẹ pé wọn ni wọ́n sọ fún ó dẹ̀ gbójúgbóyò gbé nǹkan náà wọnú ilé mi bí báyìí dájúdájú kì í ṣọmọ mi lọ ṣe nǹkan fún wọn. òun ni òun ni sá. so o ti máa wọlé ológun káàkiri àbí o gbádùn gbáyé eléyìí tí mo gbé dání o dẹ̀ gbé dání o dẹ̀ you have the God láti máa gbé wọnú ilé mi bí. wọ́n sọ bẹ́ẹ̀ fún mi o wọ́n sọ ọ wọ́n ní kí n ṣọ́ra o wọ́n ní kí n ṣọ́ra pé ogun kan máa jà mí so ìyẹn pé ogun anú lé ló máa kó jà mí obi obi sori wèrè ló máa sọ pé ojú ti ọ̀rẹ́ wọn ojú òtí wọn àbí ojú ti ìyàwó wọn ojú òtí wọn mo fi ọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ àwọn tó bí ẹ mo fi bẹ́ẹ̀ àti gbá tó wà lọ́wọ́ yìí ra bọ́ta jẹ́ mo fọlọ́wọ́n bàbá ẹjọ́ please jọ. wọ́n ní kò gbọ́dọ̀ rọrùn wọ́n ní kò gbọ́dọ̀ rọrùn tí máa sí lọ fún tọ́ ẹjọ́ ìṣàánú. mo rò pa ayé ẹni náà bàjẹ́ nìyẹn ṣá dọ́nà wọ́n ní kò má wẹ̀yìn òtún sọ fún pé wọ́n ní kì í rọrùn jáde sáà mo dáná mo dáná mo dáná. ọlọ́run god ìgbà èmi ò wo sáàdì ti. fi nǹkan tí ò bá nídìí lára ẹ bí ojú fi búra pé mi mi wo sáàdì ẹ. wo mi. o gbìyànjú ọlọ́run bá ń ṣe ah, ẹni tó máa bẹ ṣe rí ṣe o for over twenty five good years ó dẹ̀ jẹ́ kí n gbàgbé ìyàwó àtọmọ tọ́lọ́n fún mi láàárọ̀ ọjọ́ ayé mi ìwọ wá ń yọ̀ ní ilé end ti dé ìwọ mọ̀ ó mọ̀ wípé ọba ìlú yìí tí jésù bá sọ̀kalẹ̀ tí Rasulullahi sọ̀kalẹ̀ sallallahu alaihi wa sallam. ọmọ ipò lè sunú lé ilé èèyàn burúkú ni ẹ. Ah. stand up. Ah. kú bàtà ẹ thank god fún ara ẹ ó pa àkọ́kọ́ the second one kò sọ di wèrè fún ara ẹ jáde kó lé yìí mm-hmm. onílé máa padà sínú ilé ilé ni ẹ lọ sọ get out ẹ sẹ get out get out ẹ sẹ dáhìn ìsìkà. àdàpè ẹrù tó ń gbé ló ṣiṣẹ́ domestic star. abániwakọ̀ mi ò domestic star.